وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتوب أيرفع ونولتني فلقلهم السلام عليكم ورحمة الله وبركاته نيبا مقلوب ètò wa àkídàtò àdìsúnàtì wal jama'a tó jẹ́ pé látàbẹ́ rẹ̀ òun náà láti ń sọ̀rọ̀ nípa حقيقة محبة النبي صلى الله عليه وسلم وتعظيمه pápá níta ń pè ní fẹ́ ànábì sallallahu alayhi wa sallam àti kí ni nǹkan tá à ní bíbá bàrà ànábì sallallahu alayhi wa sallam òun náà ní tá a ti bá bọ̀ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àwa ń sọ̀rọ̀ nípa dalailu mahabbati nabi sallallahu alayhi wa sallam àwọn ìtọ́ka tá a máa rí lára yẹn tá a gbìmọ̀ pé a ilé ìfẹ́ra nàbí lóòótọ́ àbí tá a máa rí nínú wàá rẹ̀ tí máa wù tá a gbìmọ̀ pé a ilé ìfẹ́ra nàbí sallallahu alayhi wa òun náà là ń sọ. a ti ka méje fúnra wa nínú àwọn nǹkan mẹ́jọ tí a máa rí lára yàn láti mọ̀ pé ẹni yìí ìfẹ́ tó fẹ́ràn Nabi sallallahu alaihi wasallam kìí ṣe fẹ́ orí ahọ́n kìí ṣe fẹ́ àfìmọ́ra kìí ṣe fẹ́ ojú ayé kìí ṣe fẹ́ ẹ̀tàn èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìjọ tó jẹ́ kóun náà nìgbẹ̀yìn nínú àpẹẹrẹ láti mọ̀ pé yẹn fẹ́ràn Nabi òun náà ni nashru sunnatihi sallallahu alayhi wa sallam òun náà ni kéèyàn máa tan sunna nabi ká kéèyàn máa fọ́n sunna nabi ká sunna nabi ò ti dé kéèyàn máa gbé e débẹ̀ kéèyàn máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn sunanu mansiya àwọn sunna nabi táwọn èèyàn ti gbàgbé àbí sunanu matruka àbáwọn súnà míì táwọn èèyàn kan gbé kalẹ̀ tán gbé jù sílẹ̀ tí wọ́n yìí lò ní súnà nàbì kéèyàn máa ṣe ìyáwó rẹ̀ gbogbo tí èèyàn bá dé téèyàn bá rí ibi tí wọ́n ti gbé súnà nàbì kalẹ̀ tí wọ́n lò ó kéèyàn ó sàlàyé rẹ̀ fáwọn èèyàn pé ah súnà nàbì ni téèyàn bá rí ibi tí wọ́n ti fi nǹkan mí rọ́pò súnà nàbì ìpè nítorí ẹ̀kọ́ wọn ṣe ní súnà wọn á fi nǹkan gbogbo bí ẹ bá wà kéèyàn ó gbìyànjú láti ṣàlàyé rẹ̀ fún wa ibi a súnà tí wọ́n ní a ṣe ní pé èyí tẹ̀ ń ṣe yìí o kì í ṣe súnà tẹ́ ń bá rí ibi tí wọ́n ti da súnà papọ̀ mọ́ bídíà ni wọ́n á ro gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀ á ṣe àáyàn nàná rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ á yọ yàn gbogbo láàárọ̀ ká bàbà ife tọ̀ eléyìí ni súnà eléyìí ni bídíà ẹ̀ pa eléyìí bì bídíà ni eléyìí súnà ni òun náà ní kẹ́ ẹ̀ dì mú tó eléyìí nínú àpẹẹrẹ tí ẹ̀ máa fi mọ̀ pé èèyàn fẹ́ràn anábì sallallahu alaihi wasallam àfáwa ní min tamami mahabbati nabi sallallahu alayhi wa sallam wa ta'zimihi ó ní nínú àwọn nínú táàbì mọ̀ yìí pé ìfẹ́ ànábì pé sọ́kànyàn bí bàbàrà nabi sallallahu alayhi wa sallam ó pé lára àyẹ̀ tí ò sábùkù tí ò sábùyọ́ bẹ́ẹ̀ òun náà ni alḥirsu ala nashri sunnati wa tablighiha òun náà ni kéèyàn máa sojú kòkòrò láti máa tan sunna nabi ká wọ̀tẹ̀bìlì igi ha àti láti lè máa fi súnà nẹ́bì jíṣẹ́ fáwọn èèyàn lógbòǹgbò nínú àwọn àpẹẹrẹ láti mọ̀ pé á ìfẹ́ ànẹ́bì pé lára eléyìí lóòótọ́ tó bá rí pé nǹkan tánẹ́bì ń ṣe ni ó jẹ́ súnà rẹ̀ tóun náà ń ṣe yóò máa wá pé àwọn èèyàn ti gbá eléyìí ní súnà ànẹ́bì o eléyìí ni ó jẹ́ àmọ̀ pé fẹ́ ànẹ́bì pé lọ́kàn rẹ̀ ní ìjà àmọ̀ táà wá lè máa san ìṣe rẹ̀ ká táà lè máa san ọ̀rọ̀ rẹ̀ ká kí wá láǹfààní yẹ ìfẹ́ tá a ní sí ìfẹ́ tí ò wúlò ni ìfẹ́ ọ̀rọ̀ ni kọ́dà ìfẹ́ ẹ̀sán ni. àfààní waqad sabata anhu annahu qala fi ahadith kathira wọ́n ní ó rinlẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ife anabi sọ níbi àwọn ahadith tó pọ̀ lóríṣiríṣi pé ibòmíì gẹ́gẹ́ bó ṣe wà ní sahih Bukhari àti sahih Muslim anábì ní fali yuballighi shahidul ghaib anábì ní ẹni tí ń bẹ́yìn àyè tí ń gbọ́n tàn sọ yìí kó lọ lè fún àwọn tí ò sí ń bì kó fún wọn rò kó lọ lè fi jíṣẹ́ fún wa wọ́n tó gbọ́ ọ̀rọ̀ tá anábì sọ sọ wà níwájú anábì wá lọ lè fi jíṣẹ́ fáwọn tí ò sí ń bẹ̀ pàtó anábì sọ àwọn tí wọ́n bá anábì láyé tí wọ́n gbọ́ lẹ́nu anábì sallallahu alaihi wasallam wọ́n fi jíṣẹ́ fáwọn tí ò sí tí wọ́n gbọ́ lẹ́nu anábì wọ́n sì fi jíṣẹ́ fáwọn tí wọ́n wá lẹ́yìn àlẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam lọ́tán wọ́n jẹ́ àwọn tabi'un nígbà táwọn eléyìí náà gbà wọn ò jójó lórí tiwọn àwọn náà fi jíṣẹ́ káàkiri báwọn ti ń bọ̀ lẹ́yìn wọn báwọn èèyàn ti wá fi súnà nàbí jíṣẹ́ tó fi kà wá náà nù bó ti wá kà wá yìí tó bá wá dé ní tiwa tó bá takú ajẹ́ pé súnà nàbí ò ní dọ́dọ̀ àwọn ti ń bọ̀ lẹ́yìn gbàtà wò bá sí má nígbà tá a bá dákẹ́ tá a pa súnà nàbí sallallahu alaihi wasallam tá a pàtì tá a ní ẹ̀ ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣe pọ̀ ẹ̀wọ̀ àwọn èèyàn kú ti pọ̀ tán ṣe láwùjọ àbí tá a wá rò pé kó kàn wá tá a bá wá pa á ti gbogbo eléyìí ní tí ó padà ṣẹlẹ̀ òun náà ni pé á padà lẹ́bi níwájú Allah subhanahu wa ta'ala ìpè nítorí pé àwọn tí wọ́n ti kọjá síwájú báyìí pé àwọn náà bá dé mára ni tí wọ́n bá dákẹ́ tí wọn ò sínú ìjíṣẹ́ fáwọn èèyàn fóònù ó ti kàn wá fóònù ó ti wá kàn wá tá a máa gbìyànjú láti lò ó láti tẹ̀lé e. táwa ní máa ń ṣàlàyé rẹ̀ tá máa fi ń ha àwọn èèyàn kájí kó máa yá àwọn tí ò yé ọ̀kọ́l gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lànàbí sallallahu alaihi ó tún sọ níbòmíì ó ní balighu aya ànábì ní ẹ máa jíṣẹ́ káàkiri nípa èmi ànábì fáwọn èèyàn aya kọ́dà bó jẹ́ pé aya kan péré òun náà ni wọ́n mà nípa pé ànábì sọ báyìí ẹ wọ́n náà jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn wọ́n náà sọ fáwọn èèyàn nítorí pé ká pèpè sójú ọ̀nà

ìpè ẹni tí ó bá sọ tí ó bá péyàn sójú ọ̀nà ọlọ́run tí ó péyàn sójú ọ̀nà súnà nàbí sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ nímọ̀ nípa ìdí péyàn sí nǹkan yẹn gbọ́dọ̀ yé e, kó mọ̀ pé ah súnà nàbí lélẹ́yìí bóyá òun náà ló kọ́ tó yé e ni bóyá wọ́n sàlàyé rẹ̀ fóun náà ni sàlàyé òfin yé e. so ó gbọ́dọ̀ gbìyànjú láti máa sàlàyé rẹ̀ fáwọn èèyàn so tó àbí kò máa ń pa ìdájọ́ ẹ̀sìn kò mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ò yé ó wá bọ́ta kó lóun mọ̀ sí òun mọ̀ pé àwọn èèyàn irú eléyìí kò sí tàbí ṣùgbọ́n yóò sọ àwọn èèyàn nù nítorí pé kíni tó fẹ́ pé àwọn èèyàn sí gan kò pé àfóun náà ojú ọ̀nà tó fẹ́ pé tó fẹ́ mú àwọn èèyàn ni òun náà mọ̀ náà yóò kàn wá sọ àwọn èèyàn nù wọ́n máa wá ní tadítadí lójú ọ̀nà wọ́n máa wá kẹsẹ̀ bọ́sẹ̀ so ó ṣe pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ni tí ó bá pèpè sójú ọ̀nà anábì sallallahu alaihi wasallam ní tí ó bá pèpè sí kó ṣe kí ni kó ní màá pa ẹ̀ ìwọ ṣe kó dìgbà tó bá nímọ̀ pa oríwájú kó jọ á dàfa ńláńlá kó tó di pé màá pàkíyèsí àwọn èèyàn lápèjúwe nísìnyí nínú súnà anábì sallallahu alaihi wasallam tó gbajúmọ̀ táwọn èèyàn máa kórira òun náà ni pé kí o dárun gbà sí ìwọ wá ma hadith anábì sallallahu alaihi wasallam tí wọ́n sàlàyé rẹ̀ fún ọ pé anábì ní àáfù léha alábìíní ẹ dá ẹfinu gbà yín lẹ o wá máa hadith yẹn o sì máa súnmọ́ rẹ̀ o sì máa pébi tó wà náà ni ó sì yí ọ tọ̀ tó wá lẹ́nìkan tí ń fánu gbà yìí wọn ò ní o máa sọ fún ọ kò ní ìdíkò tẹ̀ dáfà kò tó wá sọ fún bẹ́ẹ̀ ah, lágbájá o a ah, ànábì ní ká máa fánu gbà o kọ́dà níbi hadith báyìí ànábì wí báyìí ànábì wí báyìí ànábì wí báyìí tó èèyàn ti pèpè sí ìlànà ànábì pẹ̀lú téèyàn mọ́nu èyí tí wọ́n sọ ni pé téèyàn bá mọ̀ tí ò dá sí wọn náà lójú má ṣe kí ni má máa kẹsẹ̀ bọ̀sẹ̀ ń bẹ̀ tó eléyìí wàhálà ni máa dálẹ̀ a ti rí wàhálà tó dálẹ̀ láwùjọ wa kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí pé àwọn ẹlòmíín nìsín ni wọ́n mọ ọ̀rọ̀ ẹ̀sùn yé wọn kéwú wọn kéwú wọn ò lè dá kéwú ká wọn ò lè dá Kùránì kà kó yanjú wọn ó ti máa láwọn ó ti kí ni àwọn máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa wá sọ àwọn wọ́n sì máa sọ àwọn èèyàn wọn là ń rí láwùjọ wa àwọn ẹlòmíín látara pé afẹ́ jíṣẹ́ pa nẹ́bí sallallahu alaihi wasallam àtẹni tó nímọ̀ nípa tó fẹ́ sọ àtẹni tí ò nímọ̀ nípa tó fẹ́ sọ wọ́n sọ ọ́ di iṣẹ́ olóore ńlá fúnra wọn ebe káwọn máa kóra wọn jáde láti lùkà lọ sí lùkà àtẹni tí èso àfa tí èso ní mímọ̀ tí ò mọ̀ nípa tí wọ́n sọ ọdún kan ẹ̀kọ́ òun náà ẹni tó náà gbọ́ wà sí lòun náà tó wọ́n wá sọ gbọ́n di pé òkú ọ pátápátá ẹ̀ wà jọ kóra yín jáde lórí kíni lórí pé á ládàá ó pọ̀ níbi kẹ́ jọ kóra yín jáde ẹ̀tún wa bu ọjọ́ fúnra wọn wọ́n bu ọjọ́ fúnra wọn pé ọjọ́ mẹ́ta ẹ̀ tí ẹ bá kó lórí ọjọ́ mẹ́ta ó lọ sí forty days ó lọ sí kíní kan wọ́n mú gbogbo àwọn ọjọ́ yẹn tó jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam kò ju ẹ̀ fún abẹ́ ní sábàfẹ́ tó lórí Allah subhanahu wa ta'ala ká máa wá bujọ́ fáwọn èèyàn pé iye ọjọ́ báyìí òun ni kó kálukú máa rẹ́jísà ó sì ti jẹ́ pé ọjọ́ ń ti pọ̀ sí láti ìpérò ẹni báwọn ó ṣe gbìyànjú àbí ó ṣe kíni àbí ó gbìyànjú sójú ọ̀nà ìkòkò sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tó eléyìí náà nínú àṣìṣe ni nínú àṣìṣe ni ìyẹn máa ń pèkò sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àmọ́ àwọn tó bá ní mímọ̀ nípa rẹ̀ àwọn náà ni wọ́n máa pèkò sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. naam so afáwa ní tẹ́bá tún lọ wo hadithu kan hadithu abu musa al-ashari radiyallahu anhu àní nàbí sallallahu alayhi wa sallam tí Abu Musa al-Ash'ari ó gba alátọ̀dà nàbí sallallahu alayhi wa sallam hadith náà wà nínú sahih al-Bukhari gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ń bẹnu sahih Muslim anabi ni masalu ma ba'athani ma ba'athani Allahu bihi min al-huda wal-ilm anabi ni àpèjúwe ntí Allah subhanahu wa ta'ala torí ẹgbẹ́ mi dìde àpèjúwe iṣẹ́ Allah subhanahu wa ta'ala rán mi minal huda wal ilm nínú ọ̀nà àmà àti mà tọ́ba àlejò aláfihàn mi anabi lápèjúwe rẹ̀ kí amẹ́sà lè lọ́gọ́ yìí ó dà gẹ́gẹ́ bí òjò ni nítorí ọ̀fìn rán anabi ní Qur'an ní sunna anabi ní ó dà gẹ́gẹ́ bí káfí wé al-ghaythul kathir amẹ́sà lè lọ́gọ́ yìí kathir ó dà gẹ́gẹ́ bí òjò tó pọ̀ gan ni àfọ́bà àrùbọ́n tó jò kan ẹwù kan òjò yẹn pọ̀ gan ó wá rọ̀ sílẹ̀ kan bẹ̀kẹ́nà minha nàkíyàtàn kọ́bìlàtì àrùdù fa'ambata tìlìkàlà ẹ̀ wàlẹ̀ṣùbà alkafir anábì sallallahu alaihi wasallam ó ní ìwọ̀n bẹnu àwọn ilẹ̀ tí òjò rọ̀ sí yìí ń wọn tó jẹ́ pé kíni tó jẹ́ pé nàkíyà tó jẹ́ pé ilẹ̀ tó ṣe kíni ilẹ̀ tó dáa ni ilẹ̀ tó má ni kọ́bìlà tìlìmà ilẹ̀ tó gba omi dúró ni ó gba omi dúró fa ambata tilkala awal ushbal kathir àwọn irúgbìn àtàwọn kókó lẹ́rìndínlẹ́sì ó wá ń wù látara ilẹ̀ yẹn ẹ̀rí pé ilẹ̀ ń àkọ́kọ́ tá a rí bẹ̀ ni pé ó gba omi dúró ẹ́ lẹ́yìn ìgbà tó wá gbomi dúró tán ó tún wá ń wù kókó ohun irúgbìn ní sáfà nípa àwọn èèyàn anábìíní wa kanat minha ajadib anábìíní tí wọ́n ń bẹ́nu àwọn ilẹ̀ tá à ń sọ yìí ní nǹkan tá à ń pè ní ajadib òun ní tiẹ̀ amsakatil ma òun gba omi dúró òun náà mú omi dúró fanafa allahu biha an-nasa wa sharibu wa saqaw omi tó wá gbàdúró yìí omi yẹn ṣàǹfààní fáwọn èèyàn àmọ́ omi tó gbàdúró yìí kò wú kókó. kókò òwú bẹ́ẹ̀ irúgbìn òwú lórí yi yìí àmọ́ kàn gba omi dúró ni omi yẹn wá ṣe kí ni ó ṣàǹfààní fáwọn èèyàn àwọn èèyàn mú níbi omi yẹn àwọn èèyàn bù níbi omi yẹn lọ fi dáko àwọn èèyàn bù níbi omi yẹn wọ́n lọ fi anabi wa asabat òjò tá a sọ tó rọ̀ yìí ó tún sí kan nínú àwọn anabi ń mẹ́ta ó tún sí apá kan nínú àwọn ilẹ̀ tó jẹ́ pé la tumsiku ma'an wala tunbitu kal'a ànábì tún wá rọ̀ sáwọn ilẹ̀ kan tó jẹ́ pé kìáàrùn lòun ilẹ̀ tá à ń sọ yìí òun òun náà máa ń pè ní tìbá ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ amani òjò rọ̀ sí i kò mú omi dúró káró mi báyìí táwọn sàǹfààní bẹ́ẹ̀ kò sí mú kankan ẹ̀rí wa òní sí àpèjú ẹlẹ́kẹta nu kò mú omi dúró la tumsiku ma'an wala tunbitu kal'a kò mú omi dúró kò sì mú rúgbìn anabi wa alifa dhalika masalu man saquha fi dinillah fi dinillah wa nafa'ahu ma ba'athani allah bihi fa'alima wa 'allam anabi ní ẹ̀rí ẹni àkọ́kọ́ ó ní àpèjúwe rẹ̀ àpèjúwe ẹni òun náà ni àpèjúwe ẹni tí tí wọ́n fi náà nàbí sallallahu alaihi wasallam tó nígbà tó wá gbọ́ ọ wá kí ni fákù ha fi ìdí ó lágbọ́ ni Allah subhanahu wa ta'ala ó gbọ́ súnà nàbí ó gbọ́ al ó gbọ́ wà nà fa'ahu ma ba'athani Allahu bihi ìtí wọ́n rán mi tán rán mi tó sì sàǹfààní gbogbo ẹni bẹ́ẹ̀ òun náà làpèjúwe a sọ yí ó mú omi dúró ó sì wú kókó ó sì alima irú eléyìí nísìnyí látara bẹ́ẹ̀ ó ní mímọ̀ wà á lànà ó sì tún kọ́ àwọn èèyàn ó mọ̀ ó sì tún fi mọ̀ àwọn èèyàn àgbèjúwe àwọn àkọ́kọ́ nù tó àgbèjúwe eléyìí nìsín òun náà lẹ tó lóore jù náà wà lóma yìí àwọn náà làwọn tí wọ́n lóore jù àwọn tó jẹ́ pé súnà ànábì dé sí gbọ́ wọn iṣẹ́ ànábì dé sí gbọ́ wọn wọ́n ti wá gbọ́ yìí wọ́n gbọ́ wọ́n mọ̀ wọ́n sì lágbọ́yé rẹ̀ tó wọ́n wá tún sàlàyé rẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn bá lágbọ́yé ẹ̀ àwọn náà sì ń lò eléyìí òun náà nìran àkọ́kọ́ anábì sallallahu alaihi wasallam ó ní fadhalika anábì ní àpèjúwe ẹlẹ́ẹ̀kejì inú àwọn wọ̀nyí ó ní wa mithlu man lam yarfa bidhalika ra'sa anábì ní àpèjúwe ẹlẹ́ẹ̀kẹta man lam yarfa biha bidhalika ra'sa ẹni tó ń wò tí ẹ̀ sí kíni tó sì gbẹ́rù gbárí tí ò tí sí tán fi rìn ànábì ó ní àpèjúwe rẹ̀ bẹ́ẹ̀ òun náà làpèjúwe tó jẹ́ pé lam yaqbal huda alladhi huda Allahi alladhi ursiltu bihi ntí Allah subhanahu wa ta'ala fi rán mi kò tiẹ̀ tẹ́wọ́ gbà mẹ́ta ló pín wọn sí àwọn ẹni àkọ́kọ́ wọ́n tẹ́wọ́ gbà wọ́n sì wúlò fún wọn wúlò fáwọn àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn tán bá ní bùkátà sí wọ́n wá ń béèrè lọ́wọ́ wọn ẹ́ ó kàn ha ni àwọn onímọ̀ sọ pé ń sọ̀rọ̀ nípa àwọn oníhadith ń bẹ́ẹ̀ nù àwọn oní hadith àwọn fuqaha wal muhaddithin àwọn kan bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní brain wọ́n ha hadith anabi sallallahu alayhi wa sallam àmọ́ wọn ò ní agbára láti kíni láti máa yọ àwọn ìdájọ́ tó wà mẹ́ jáde yá ìdájọ́ tó wà ní eléyìí ìdájọ́ tó wà ní eléyìí àwọn làpèjúwe ẹlẹ́ẹ̀kejì àpèjúwe alákọ̀ọ́kọ́ làwọn tí wọ́n gbọ́ hadith yìí wọ́n dẹ̀ gbọ́ yé pé wọ́n sì ń yọ àwọn ìdájọ́ kọ̀ọ̀kan jáde àwọn ìdájọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ àpèjúwe ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹ́nu tó jẹ́ pé òun tiẹ̀ wá òun pa gbogbo ẹ̀ sí ní eléyìí náà dọ́dọ̀ tiẹ̀ náà ó gbọ́ wọ́n ṣàlàyé rẹ̀ fún un àmọ́ òun gan fúnra rẹ̀ kò lò dépò pé ó ṣàǹfààní fáwọn èèyàn ìmọ̀ rẹ̀ kò wúlò fóun náà dépò pé ó wúlò fáwọn èèyàn tó anábì sallallahu alaihi wasallam ní òun tó jẹ́ pé ẹ̀rí ẹlòmíì yóò nímà nípa ìlànà nẹ́bì yóò nímà nípa alukur'an àmọ́mọ́ yóò wá ní sáǹfààní fún fúnra rẹ̀ gan kò ní máa lò ó fúnra rẹ̀ kó máa tẹ̀lé sí bẹ́nu ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò sì ní máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn kó fi sàǹfààní fáwọn èèyàn tó eléyìí òun ló burú jù òun náà là nábì pé ní kìíhán ànábì ní kìíhán la tumsiku ma'an wala tunbitu kal'a òun gan fún yóò gba omi dúró yàní kò sàǹfààní fóun náà wà látún bí tukàlà à ń kò sí wúrúgbìn dépò yàní ìmọ̀ yóò sàǹfààní fẹ́ lómi náà tó eléyìí ọ̀nà mẹ́ta tí ànábì sallallahu alaihi tí ànábì pín àwọn èèyàn sí ni níbàámu pẹ̀lú súnà ànábì sallallahu alaihi wasallam abáni famtadaha nàbí sallallahu alaihi wasallam man tí ó fi gbọ́ ìmọ̀ lágbọ́wọ́ fàìnàṣàròhù bẹ́yìn náà títún wá ń pọ́n ìmọ̀ náà káàkiri láàrin àwọn èèyàn fàǹtàfà òbí yìí táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sàǹfààní látara ìmọ̀ yìí wàhálì yìí hi alimartabatu sáàníyà so èyí tó jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kejì tí ànábì sallallahu alaihi wasallam tó dákọ níbi hadith yẹn òun náà lélẹ́yìn tẹ̀lé àwọn míì bẹ́ẹ̀ nìsín kẹ́bà yìí sọ ẹlòmíì yóò kàn nímọ̀ òní òní lè mọ tí ń bẹ nínú ẹ̀ nínú àgbọ́yé àwọn èèyàn ó tẹ̀lé máa ṣe kí ni ẹ tó bá wá gbọ́ lọ́dọ̀ rẹ̀ òun kan tó wá lọ lè gbọ́ yé jù bẹ́ẹ̀ lọ lọ́nà mi sọ pé ọ̀rọ̀ bá hámílì kékeré ìlà mánu wọ akọ̀ òmìnir mélòó mélòó ẹni tí ó gbé ìmọ̀ ẹ̀sìn kan lọ lè bẹ́ẹ̀ ni tí ó tún gbọ́ yé jù lọ ẹ́ òun ló jí sẹ́fẹ́ ni wọ́n bá dá ànábì wí látara kíni látara àgbọ́yé tí Allah subhanahu wa ta'ala tó jogún fún irú ẹni báwọn náà afáwa ní fàámà man utiya fahman saqiban máa hizbihi wọ́n ní ẹni tí Allah subhanahu wa ta'ala fún ní àgbọ́yé tó jinlẹ̀ gan pẹ̀lú kó ṣe háìmọ̀ tó ó ha ó tún wá lágbọ́yé tó jinlẹ̀ gan nípa rẹ̀ fantafa awwalan alákọ̀ọ́kọ́ ó fi sàǹfààní fúnra rẹ̀ wà nafa'a thaniyan ó tún wá fi sàǹfààní fáwọn èèyàn fọwọ́ la ṣáká akmalu wa afdol títí ẹ̀ ló pé jù òun náà ló ti lọ́lá jù nínú àwọn èèyàn wa hadhihi hiya almartabatu alula eléyìí ló wà ní number one òun ìpele alákọ̀ọ́kọ́ so eléyìí anabi sallallahu alayhi wa sallam fi júwe fún wa pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a pín yàn sí yìí àwọn méjì nìkan àwọn náà láti kí ni àwọn náà láàyìn inú wọn àwọn náà láàkà fún pé wọ́n sì gbìyànjú ẹni tó jẹ́ lẹ́ẹ̀kẹta àwọn onísìn kò sí gbìyànjú ẹ̀ka tó ṣe ó gbọ́ kò ló yóò fẹ́ sáfà ní fáwọn èèyàn tó a eléyìí túmọ̀ fún wa pé ká sojú kòkòrò lórí ìtansúnà nàbí sallallahu alaihi wasallam ká nǹkan tí ó wúlò ní nǹkan tó sáfà ní gbogbo wa náà ni والحرص على نشر السنة وتبليغها وتعليمها للناس باب عظيم من أبواب محبة النبي صلى الله عليه وسلم وتعظيمه أفاواني كوا سجوكو كورو كما ká lè máa fi jíṣẹ́ fáwọn èèyàn wa ta'limiha ká sì máa kọ́ àwọn èèyàn báàbùn azimu min abwabi mahabbati nabi sallallahu alayhi wa sallam ojú pàdà kan ni tó tóbi ojú ọ̀nà ńláńlá kan ni nínú àwọn ojú ọ̀nà ìnífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ẹni tá a bá ti rí ṣerú eléyìí a rí pé a ah, ẹni yìí wà lójú ọ̀nà ẹni tó nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní lè ànábì dhalika sa'yun li ila'i nítorí pé tàbá lọ wò ó a rí i pé ẹni tí máa ń tan súnà ànábì sallallahu alaihi wasallam ká a rí i pé ń gbìyànjú láti pé kí súnà ó máa lòkè ni láti pé kí súnà ó máa ga wa nashri hadihi bayna an-nas ń sì ń gbìyànjú ń sojú kòkòrò láti máa tan ìlànà ànábì sallallahu alaihi wasallam ká láàrin àwọn èèyàn òun náà ló fà á tó jẹ́ pé àwọn bàbá jọ́hún tí ti kọjá lọ ó ti sẹ́kù díẹ̀ díẹ̀ náà nísìnyí ni wọ́n bá ń ṣàdúrà wọ́n ní kọ́lọ́mbà bọ́lá fún ọlá nẹ́bì kọ́lọ́mbà bùn ànẹ́bì lága wà sí ìlà kọ́lọ́n kó bá ga kó bá wa rẹ bídíà ṣètánì lẹ̀ wọ́n ti máa ń ṣàdúrà náà ní gbogbo àná là máa ń bọ̀ ẹ̀rí fún àwọn àbáwọn gan ó wọn pé hasana gbogbo ti àmọ́ àwọn máa ń ṣàdúrà wọn ti tipẹ́ ti tipẹ́ ẹ wá wò nísìnyí àdúrà wọn ti wọ́n ń gbà gan nísìnyí láwùjọ ẹ wo ẹ wo ìsọwọ́tàdúrà wọn fi ń gbà láti ọdún mélòó kan nísìnyí sunna ẹ wà máa rí nígboro lọ́rin nílùú lọ́rin àyíká máa wá rí kéèyàn máa wọ ìjáàbù yàtọ̀ sí ìjáàbù àwọn oní ẹ̀ha kari kéèyàn ma wọ hijabu pé ah hijabu yìí hijabu sunna anabi sallallahu alayhi wa sallam káàrí kéèyàn ó dárun gbọ̀nsí látara pé mo fi kọ́sì anabi kéde pé báyà mo dàgbà ni mo kàn fi bílẹ̀ káàrí kí yẹn máa kọjá pé fi ń wọ aṣọ yorùbá wọ eléyìí àpẹẹrẹ ńláńlá ni pé gbà ife ga kó bá wa rẹ kọ́lọ̀mbá wa sàlékún ìmọ̀ rẹ̀ bíbí àti sáni lẹ̀ nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí àwọn èèyàn ńlá gbóyè ẹ̀sìn sí ni ní sì ń yí àwọn èèyàn pé á ah, báyà tó ṣe lé inú ẹ̀sìn ní báwọn tí mo bá nífẹ̀ẹ́ nú ah, á ah, àti ń tà látijọ́ yìí àti bá a ṣe ṣe kọ́ òun mo sì pa á sí i àti ní táwọn ṣe láti jọ yìí àti bó ṣe yẹ ká máa ṣe é nìyí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ tó eléyìí gbígbàdúrà ló jẹ́ ìpè àdúrà táwọn àgbàlagbà jọ ń ṣe ìpè kí súnà ànábì ó máa ga òun náà ní ga yìí o àwọn kan tó wá ń bínú ní tí wọ́n bí àwọn kan nú pé àsúnà ànábì tó wá ń ga tẹ́bàdúrà àwọn bàtà náà ni ẹ́ tẹ́bàdúrà àwọn náà ni kí bídíà kó máa kú bídíà ṣètàn ọlọ́mọ rẹ̀ lẹ̀ ó wà nílẹ̀ rẹ̀ lẹ̀ ẹ́ àmọ́ wàhálà pẹ̀lẹ̀ láwùjọ wa lónìí gbogbo ibi tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń ṣe bídíà nísìnyí ẹ̀ gbogbo ẹ̀ níbi ń fẹ́ rí lọ díẹ̀díẹ̀ tẹ bá débi àwọn bòmí ìtàn láwọn tí ń ṣe mòlídìí ọjọ́ bí àtẹ́bí nìsín ẹ kàn rí wọn yóró yóró báyìí ni wọn ò pọ̀ ń bẹ àwọn èèyàn ti ń túká díẹ̀díẹ̀ làwọn èèyàn túká ní yí àwọn èèyàn ẹni tí ń fọgbọ́ ọgbọ́n kú o mẹ́ẹ̀ kí á ẹlẹ́kùnrin mi ò ráyè mo fẹ́ travel ẹ wọn bẹ báwọn ẹni tó náà ṣe kí ni tí ó sọ pé ah, èmi ò mọ̀ ti ṣe mọ́ kò sínú ẹ̀sìn wọn bẹ̀rẹ̀ pẹ́tẹ́ yóró yóró náà ni wọ́n ṣẹ́kù bẹ́ẹ̀ bí ó sì máa ṣe yóró yóró nù tí òfin sí tí òfin sí èèyàn bẹ̀ máa tọ́lọ́ òun fi wá lò ní sábàbí fún ẹni tí ń kó wọn jọ òun náà tó ní òun fi wá ronú fi wàdà tọ́ ẹja pàkínní ìkì ẹja afẹ́kan bọ́ sí ìlànà nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lásán ọkọ́lọ́hún ṣe láwùjọ wa yìí àti gbogbo àwùjọ míì náà gbogbo náà máa ti ń ṣe àdáda lẹ́nu ẹ̀sìn kọ́lọ́hún bá ṣe kí ni kọ́lọ́hún bá wa pa gbogbo àwọn àdáda lẹ́hún rẹ káwọn èèyàn lágbọ́yé ẹ̀sìn tí wọ́n máa ṣe máa ẹ wò ó nìsín níjọ́ nípa mọ́ni bá bí ma kéèyàn sọmọ ló kọjọ́ tẹ́yẹ bá bẹ́ẹ̀ bá bí ma kéèyàn kó ma níjọ́ keje ẹ̀wọ̀n pé níjọ́ ọ̀hún tán bá lé nìkan tó sọ ọmọ ìlú kan ọjọ́ tó bí àwọn yóò pariwo ní pé láìlá ìlàlá ọmọ yìí ọmọ tí ó sì péjọ mẹ́jọ ti wá zọ́ ló kọ́ àwọn èèyàn rò pé nǹkan ńláńlá àbúrúkà ńláńlá tó ni àmọ́ ńgbà tí súnà ànábì yá àwọn èèyàn ti pé ànábì ìpè tọ̀ ìyàwó mi bímọ yìí o mo sì sọ ní Ibrahim ṣẹ́bá nàbí sọ ló kọ́ nù tó eléyìí ń tún náà nàbí náà ni lọ́sítù á ẹ báríkà o ọkùnrin àbóbìnrin má wulẹ̀ sọ́wọ́ ọkùnrin obìnrin sọ pé Abdullahi ló kọ́ rẹ̀ ń jẹ́ òun Aisha ló kọ́ rẹ̀ ń jẹ́ ẹ̀sìn tó inú nàbí náà ni ó sì wà nù súnà ànábì náà ni pé tó bá di jọ́ naa, náà kéèyàn ṣe kíni èèyàn lè sọ jọ́ náà bó o bá bí tọ́wọ́ kó tó di jọ́ keje ó lè náà nínú súnà ànábì ni àwọn èèyàn tí wọ́n á lágbọ́ọ́yé rẹ̀ débẹ̀ nísìnyí tí o gbé ẹrẹ lómi náà ṣe gbé ah sínú ànábì ìjọ keje òun ṣe àwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń gbàgbé súnà nẹ́bì sallallahu alaihi wasallam débi pé rí ti ń yé wọn nísìnyí pé kò sí sí àfà níbi ma pé kò sí nǹkan táfọ́ níbi pé àfà ni gbé ọkọ̀ ọmọ tí wọ́n ti gbé jáde ní alákọ̀ọ́kọ́ èwo tí ètò wọn gbé mi jáde tó ti gbé jáde ní alákọ̀ọ́kọ́ ti ń ọ̀pọ̀lọpọ̀ yẹn náà pé ẹnu níbi ká sọ ló sáfà ó bá ṣe kíní kan bẹ́ẹ̀ àfọwọ́wà òun wà jẹun ni èsì pápọ̀ wà wá pé èmi mo wá bá gbé orúkọ ọmọ jáde so eléyìí inú súnà lẹ́bí ni tọ́lọ̀ tún ní kó tún máa yé àwọn èèyàn láwùjọ ìpè tó bá ti di ìjọ keje ìjọ kẹjọ ah kẹjọ máa ń ṣe sunday sunday náà ni òun náà tàbá ti bímọ níjọ́ sunday bá ti bímọ yìí lè má bímọ ní àsìkò tá à ń sọ yìí nìsín tó bá ti jọ sátidé òní ó sàkíkọ rẹ̀ yóò ṣe kóma rẹ̀ kí ni ó sì ṣe mí kóma ẹnu kó ṣe kí ni kó pẹran lọ́jọ́ tá à ń sọ yìí kó parí tá à ń sọ yìí bá wá ha fáwọn èèyàn ní tútù kó fi ṣe sàárà ẹ kò sì jọ yẹn lójú torí ṣe ẹran tútù tẹ́nìkan ò sì ní so èèyàn lè ṣe bẹ́ẹ̀ tó bá láyé bá sì wà fún yàn èèyàn lè pa ẹran yẹn náà kéèyàn ó pè àwọn èèyàn sí i pé ọ̀dà ẹ jẹun ẹ̀yẹn kéèyàn ó pè àwọn èèyàn ẹ̀yẹ pé fámìlì pé àwọn èèyàn pé ẹ jẹun wọ́n sì jẹun ó kárí kan jẹ ẹran náà kan jẹ oúnjẹ tó bá ṣe fún wa ó kárí kò sí kankan tó burú bí eléyìí súnà nàbí wà fún láti méjèèjì eléyìí mo ti lọ ni pé tó ń bọ̀ díẹ̀ díẹ̀ nu àwọn yóò tún padà gbọ́ yé débi súnà onífìdáhùn náà kí á kókó bá ti kú ẹ wọn kálukú ẹ máa lọ léyìn kò sí àdó àjọ kẹjọ kò sí àdó àjọ kẹta báwọn yẹn bá tún ti gbọ́ yé débẹ̀ náà alhamdulilayi súnà anábì sekini súnà anábì nga náà nu bídí àsìtáni ní sekini ní ti rẹ̀ lẹ̀ ńlọlẹ̀ẹ́lẹ̀ torí pé bídí àsìtáni ni amala ń ṣe fìdáhùn ẹ bídí àsìtáni ni tó bá anábì sallallahu alaihi wasallam òsè nínú ẹ̀sìn ẹ àwọn sàbí ànábì ò ṣe òṣèlè kan tó ṣe nù wọn tó sálà ó wà fi ju àjọ tó inú àdúrà àwọn àgbàlagbà àwọn jọ ti ń gbà òun náà ní gbogbo orú àwọn eléyìí inú àdúrà àwọn láti máa tọrọ tọ́lọ́ ó tún máa jó gbà òun náà ní pé gbogbo àwọn àsàlá èmi là sàlátù kínní kan ní èmi ní náfìlà òru kínní kan ní gbogbo àwọn báyìí tí gbogbo ẹ̀ kọ́lọ́n bá wa kásẹ̀ rẹ̀ nílẹ̀ tí gbogbo wa ká wà lórí ìlànà nábì sallallahu alaihi wasallam ká máa ṣe bá nábì ṣe ṣẹ̀ṣìn bá nábì ṣe fi wálẹ̀ ká wà lórí ẹ̀ àfáwa ní wọ̀mí mọ̀kútàdọ̀ yá ti dáàlì ká téèyàn máa wá ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alayhi wa sallam téèyàn sì ń tan súnà nàbì sallallahu alayhi wa sallam ká nínú àwọn nǹkan tá a máa tún rí lápẹẹrẹ pé ẹni yóò ó túmọ̀ pé ń tan súnà nàbì ká al-hirsu ala imatatil bid'ah èyí ó túmọ̀ sojú kòkò lórí bíbí dé ó ṣe kú bíbí dé à bí ó ṣe kú kìí ṣe pé kó lọ lẹ̀ ẹ má jò rẹ̀ lẹ̀ bí ó ṣe kú yányá tí ò ní mímá ara àpẹẹrẹ pé yẹn ń tan súnà nàbì kánù èyí ó jẹ́ bíbí dé ó kú yányá wàdọ̀làláti lè mọ̀ká àlífàtí lè amúrihì wàhádì yìí àti gbogbo àánú tó bá ti yapa sí àti ànábì tó bá ti yapa sí ìlànà ànábì sallallahu alaihi wasallam ni ó tún máa ń ṣe gbìyànjú bí ó ṣe kú bí ó ṣe ní gbérí má láíláí tó eléyìí náà nínú àpẹẹrẹ pé yẹn tán súnà ànábì kalẹ̀ inú àwọn nǹkan tí máa ba ìfẹ́ ànábì jẹ́ ní ìfẹ́ òdodo inú àwọn nǹkan tí máa fi hàn pé ìfẹ́ wọn èsì ìfẹ́ òdodo ni tí èèyàn bá ti ń dá àdádálẹ̀ sínú ẹ̀sìn àbí tí èèyàn bá ń tẹ̀lé àdádálẹ̀ táwọn èèyàn bá dá kalẹ̀ sínú ẹ̀sìn tí èèyàn náà wá ń tẹ̀lé wàlíhádà kọ́lá nàbí sallallahu alaihi wasallam àbá nítorí ìdí eléyìí òun náà nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá dá kankan kalẹ̀ síbi ẹ̀sìn wáyìí ma laysa minhu ní tí ó sì ń bẹ̀ tẹ́lẹ̀ fa huwa radd á dá nǹkan yẹn padà fún un ay mardudun ila sahibihi á dá padà fẹ́ni tó ṣe á nígbà lọ́wọ́ rẹ̀ yóò sì tún lẹ́tọ̀ sí ẹ̀sì ó pẹ̀tẹ̀ yóò lẹ́tọ̀ sí yá bí nǹkan tẹ́yìn bá wá dálẹ̀ sínú ẹ̀sìn bó bá ṣe wúwo tó òun náà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ṣe lágbára tó tó bá jẹ́ pé tẹ́yìn gbé kalẹ̀ sínú ẹ̀sìn yìí tó jẹ́ pé nǹkan tó lágbára débi pé ó dépò ìdí máa ń sọ̀yà di kèfèrí ni irú àdádálẹ̀ onísìn àdádálẹ̀ oná ń pè ní bid'atun mukaffira òun ni ó di kèfèrí ẹ́ bí àdádálẹ̀ kéèyàn máa bọ sàárè nínú àdádálẹ̀ náà ni kéèyàn máa lọ bí sàárè kó máa wá pe òkú tó wà nù sàárè pé wá ṣe nǹkan báyìí fún mi wá nǹkan báyìí fún mi wá fún mi ní nǹkan báyìí wá fún mi ní nǹkan báyìí tó eléyìí àkíyèsí kan wà ń tí ò bá ti ládì ọkàn rẹ̀ ka pé é kàn ń pe òkú náà ni àmọ́ pé náà ni máa ń nǹkan pé eléyìí ò ṣe nǹkan kan pé kò jẹ́ kò jẹ́ ẹbọ tó eléyìí ńlá ni àsìgbọ́lá ńlá ni nítorí pé àwọn kèfèrí tí Allah subhanahu wa ta'ala rán ànábì sí àwọn náà láwọn gbà kí Allah wọ́n láwọn gbà pé ọlọ́run ló dá wọn wọ́n láwọn ló àwọn gbà pé òun ní í ṣe ìjẹ́ ẹ̀mú fáwọn wọ́n gbà pé òun ló dá sánmà àti lẹ́lẹ̀ kí ló fà táwọn náà fi ń bọ òòṣà tí wọ́n ń bọ wọ́n sọ pé innama na'buduhum liyuqarribuna ila Allahi zulfa ní táà fi ń bọ àwọn òòṣà yìí táà fi ń pè wọ́n táà fi ń jọ́sìn fún wọn yìí àákà ń pè wọ́n torí ká bá wa máa Allah subhanahu wa ta'ala tẹ́kítẹ́kí ni ní táwọn náà ń sọnù síbẹ̀síbẹ̀ náà ò sì jẹ́ mùsùlùmí fóòlẹ́nì kó ṣe wá lọ bí sàárè lónìí tí ó ma wá pe ẹni tó wà níbi sàárè tí ó ma wá tọrọ owó lọ́wọ́ rẹ̀ tí ó ma tọrọ ọmọ lọ́wọ́ rẹ̀ tí ó ma tọrọ àlàáfíà lọ́wọ́ rẹ̀ táwa sọ fún pé kò jẹ́ nǹkan kan pé nítorí pé tẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ ní ti pé sẹ́ni òun ni ó sàlàáfíà fún ọ yóò ní rárá ọlọ́run náà ní máa ń sàlàáfíà pé nítorí ìdí eléyìí irú ẹni kò sí nǹkan kan báwọn ìkan burúkú ni o ìsìyàn lọ́nà lélẹ́yìí tó wáyé pé ẹni ń bá gbà pọ́ lọ́run ni ó ṣe é fóun lóòótọ́ ó kúkú sàárè òun ó kúkú pe nígbà táwọn ará mọ́kà ń jọ àwọn kèfèrí mọ́kà nígbà táwọn ò ti wá ṣerú eléyìí tí wọ́n ṣe kíni ní àwọn òsà máa pe àwọn òsà òsà táwọn náà sì ń pè ń òsà àwọn tó jẹ́ pé èèyàn náà ni wọ́n ń bẹ òsà àwọn tó jẹ́ pé àwọn ẹni náà ni wọ́n náà tó ti kú táwọn èèyàn ń pè tí wọ́n sọ wọ́n kò sí ti ń jẹ́ eégún èèyàn náà ní bẹ lábẹ́ rẹ̀ èèyàn ní bẹ lábẹ́ aṣọ tí wọ́n pè léégún àbíbẹ̀ kọ́ ni so gbogbo àwọn òòṣà tó máa ń sọ pé Ọbàtálá ẹ lọ béèrè lọ́dọ̀ Yorùbá wípé Ọbàtálá Ògún kínní kan tí gbogbo tó máa ń kà wọn wọ́n gbà yí pé èèyàn náà ni wọ́n ṣègbè lẹ́yìn ìgbà tí wọ́n kú tán òní wọ́n á ṣe kíni òní wọ́n sọ wọ́n di ìdí wọn bọ̀ òwò orú eléyìí a gbọ́dọ̀ kíyèsí gbogbo ohun tó bá ti ní ṣe pé èèyàn ń pe nǹkan mí lẹ́yìn Ọlọ́run

ẹbọ ni ó wá ní àrárá òun gbà pọ́ lọ́wọ́ bọ̀ kan tuntun náà ni òun kàn ń fi níbalẹ̀ fókùtà òun náà ni tó gbó ó bá làkà ìmú tó ṣe gbọ́ létí tó a irú eléyìí nísìnyí a ń bẹnu àdádálẹ̀ tó jẹ́ pé kí ni yóò gbé yẹn jáde inú ẹ̀sìn yóò sọ yẹn di kèfèrí bẹ́ẹ̀ ni ń bẹnu àwọn àdádálẹ̀ míì náà tó jẹ́ pé yóò kàn sọ yẹn di fásitì kò ní yóò sọ yẹn di kòkí ni kò ní sọ yẹn di kèfèrí eléyìí kò sí ìyapa ẹnu bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn alùsùnà wal jamaa látàrí ànábì tó fi dàsìkò tá a wà yìí kò sí ìyapa ẹnu àfi ìyapa ẹnu kan tó tẹ̀ dé lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ́ òun náà ní ìyapa ẹnu al-firqatul jabatiyya ìyapa ẹnu àwọn ìjọ jàbàtà tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n yapa alùsùnà wal jamaa wọ́n yapa ànábì wọ́n yapa àwọn sàbí ànábì wọ́n yapa àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàbí ànábì wọ́n yapa àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sàbí ànábì wọ́n yapa àwọn olùmọ̀ wọ́n yapa ìmáàmù Malik wọ́n yapa ìmáàmù Abu Hanifa ìmáàmù Shafi'i ìmáàmù Ahmad kí tó ìmáàmù Ibn Taymiyyah Ibn al-Qayyim tó fi jẹ́ gbogbo àwọn afá àti ń bẹ táwọn lọ láìpẹ́ àtàwọn tó kú tó ti kú wọ́n yapa gbogbo wọn ọ̀nà wo náà gbà yapa gbogbo wọn òun náà ní pé kí ni àwọn gbà yí pé gbogbo àdádálẹ̀ pátápátá ojú kan náà ló wà gbogbo àdádálẹ̀ yányá ojú kan náà ló wà òpin òpéríṣiríṣi gbogbo àdádálẹ̀ táwọn wá ń sọ yìí bó ti wá wà lójú kan ìwà lójú kan rẹ̀ ń gbogbo ẹ̀ pátápátá ìdájọ́ rẹ̀ wá ní pé kí ni kúfúrú ni pé ẹni tó bá ti ṣe kánú gbogbo àwọn àdádálẹ̀ ń wo ẹbọ ni ó ti di kèfèrí nù eléyìí ìyapa ẹnu kan ni ìyapa kan ni tó jẹ́ pé kí ni ìyapa tí ò sí lọ́dọ̀ olùmọ̀kánni láwọn tán níwọ̀n nípa súnà nàbí sallallahu alaihi wasallam ẹ̀ lè rí tẹ́ ẹ bá rí ẹnìkan tí wọ́n tó sọ bẹ́ẹ̀ nínú àwọn onímọ̀ wọ́n parọ́ mọ́ ni wọ́n parọ́ mọ́ ni tó jẹ́ pé tó ní mímọ̀ náà bá ń bẹ láyé lónìí ni yóò ṣàlàyé ara rẹ̀ àmọ́ ìsí láyé wọn lónìí wọ́n parọ́ mọ́ wọn àmọ́ irọ́ wọn ò tún wá gbé àwọn tí wọ́n nímọ̀ tán já àwọn ọmọ kéwu wọn àtàwọn tán lágbẹ̀ẹ́ nípa kíní ẹ wọ́n ń yan kíní ẹ pé rárá o ní tí wọ́n ò sọ tó jọ bẹ́ẹ̀ o ìwọ ni àtìgbọ́n bẹ́ẹ̀ nù làákàyè rẹ̀ ẹ̀rí pé ńgbà tó kọ́kọ́ dé inú àwọn tí máa ń parọ́ mọ́ òun náà ni wọ́n Sheikh wa Al-Barbahari àfáà tó ṣe tíra sáré sunna táà máa ń kà fúnra wa ní gbogbo ọjọ́ Tuesday àbí ọjọ́ Tuesday á padà kéwú débẹ̀ á padà kéwú débi ọ̀rọ̀ bàbá ń bàbá tó mú tó wá fẹ́ tí ìrànlọ́wọ́ bàbá wọn pé bàbá wọn ní gbogbo bídíà pé kúfúrú bàbá wọn òpin bídíà bàbá parọ́ mọ́ bàbá yìí àwọn olùmọ̀ ń ṣàlàyé ọ̀dà ọmọ kéwú dísẹ̀ ń kéwú òun náà rí pé àbá ẹ̀tún kìíní yìí ká ẹ fẹ́ tú ọ̀rọ̀ yìí lọ síbi tí ẹni ẹlẹ́ni ni nítorí pé nígbà téèyàn ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ nípa bídí àbọ̀ wá ń sọ̀rọ̀ nípa àwọn kàwárí pé ń bẹ́nu àwọn àfáà tí wọ́n pè wọ́n ní kèfèrí ń bẹ́nu wọn tí ní wọ́n ṣe a sì rí inú ọ̀rọ̀ àfáà sáfà rí pé òun náà mí lọ sí pé àwọn kàwárí àbá wa ń sọ̀rọ̀ nípa bídíà náà tó ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ lásìkò yẹn ẹ̀sìn báwọn nìsí òun náà ní bídíà àwọn ṣíà ni wọ́n gbà pé àwọn àfa àwọn ẹ̀sìn báwọn nìsí ni wọ́n ti kọ́ àwọn àyímọ̀ wọn ti pé wọ́n ti ń bẹ láyé nísìnyí ò tí ì pé wọ́n ó padà tún padà wáyé pé wọ́n ní máa kọ̀kọ̀ àfa wa ní gbogbo eléyìí o kúfùrún wa bid'atun zaharat hiya kúfùrún billah ibi dí àtọ́tún sẹ́ hàn nísìnyí o ẹbọ ni yíwùn tiẹ̀ ó wá mú ọ̀rọ̀ nìkan wọ́n ní àbá bàbá ní kullu bid'atin zaharat ẹ̀ hiya kufru billah gbogbo bídíà tó tẹ̀sẹ̀ hàn ní tó bá tẹ̀sẹ̀ hàn ní tiẹ̀ o ẹ̀ gbogbo bídíà tó hàn o kufru billah ẹ̀bọ ni so gbogbo àwọn tó ṣe sáàrù sáàrù sunna ti Barbahari sheikh wa Salih al-Fawzan hafizahullah àtàwọn míì náà náà àfa àtúntì sáàrù rẹ̀ gbogbo náà sàlàyé rẹ̀ pé ah, àwọn òwìn tó nígbà tó kó tó mú bàbáhárì lọ́wọ́ nínú gbogbo àwọn àfa sálàfù tó ti lọ bàbáhárì nìkan ló kọ́kọ́ rí mú lọ́wọ́ bàtó wá kó lórí bàbáhárì àbí ó tún mú bàbáhárì ó mú kún bàbáhárì ó wá mú àfa àkátá ń pè ní Salim Sheikh Salim bin Eid al-Hilali as-Salafi àfa yẹn ọmọ kíná kórúkọ rẹ ni wọn máa ń pè wọn ní muhadithu Sham ọmọ Urdun ọmọ Jordan ni wọn àfa náà bẹ láyé bìsí inú àwọn ọmọ kéwù Sheikh Albani ni rahimahullah àfáà náà ṣe tíra kan tán pè ní albid'atu wa asaru as-sayyi'u fil ummah pé bídíà àtàwọn orípa burúkú tí bídíà ní lórí àlùmọ̀ yìí àfáà yẹn wá sàlàyé àwọn be. tí ń bẹ fún bídíà níbẹ̀ mùkúgbà tó wá ka tíra wọn ó ní àfáà yẹn náà òpin bídíà torí pé ẹ̀ lérí nìkan táfà àti sọ́mbẹ̀ pé bídíà pin nígbà táfà ti sọ́ báwọn nísìnyí ìlànà tẹ̀lé mi láàrin lára àwọn tí òpin bídíà atúnwà lórí eléyìí ń fa dídí sẹ̀límù láàlì òkú mídíà ọ̀dà sẹ̀límù láàlì tó ní òkú mídíà yìí gan sẹ̀límù láàlì padà tún sọ̀rọ̀ nínú tíra òun gan ipe méjì làwọn àfáà pín sí nípa riwayatul mubtadi ká gba hadithi oníbídíà ẹni tó jẹ́ oníbídíà ni ọ̀rọ̀ tó bá gbà látọ̀dà nẹ́bí pé tó lè gbọ̀rọ̀ wá ká gbà lẹ́nu rẹ̀ ó ní méjì làwọn àfáà pín sí àwọn afa gbà yìí pé ẹni tó bá jẹ́ bídíà rẹ̀ bá jẹ́ bídíà tó ń mú ká fi rọ́ bídíà tó sọ di kèfèrí eléyìí kò sọ̀rọ̀ lórí ẹ̀ àní gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ nítorí pé kèfèrí ni àní gbà pé amẹ́ni tó bá jẹ́ bídíà tó mú bá sì kọ́ pé bídíà tó ń kó sí bídíà tó sọ di kòkí ni a tún wá wòye sí pé ẹni yìí o sẹ́ni tí máa ń fi bídíà rẹ̀ tí ń pèpè sí bídíà rẹ̀ ni tí ń ṣe bídíà rẹ̀ ní gbangba tí tí wọ́n á ń pèpè sí i so tọ́ba yẹ pé ẹni tí ń pèpè sí bídíà rẹ̀ ni wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ náà káwọn èèyàn má bàa gbàtàn jẹ nípa rẹ̀ àmẹ́ni tí èsè pé ẹni tí ń pèpè sí bídíà rẹ̀ kò pèpè sí àmọ̀ pé ṣe bídíà àmọ́ kò máa wá pa àwọn èèyàn sí kó tó máa wá dìbẹ́ dìbẹ́ bídíà kó máa wá bẹ́ẹ̀ máa bá àwọn tí wọ́n ò sọ́pọ́ọ̀tì rẹ̀ jà irú eléyìí wọn àfáà ní wọn a máa gba hadithi rẹ̀ ẹ wọ̀rọ̀ sẹ́yìn pápá ti sàlàyé nù ó ti jẹ́ kó yé wa ipe bídí apín sọ́nà méjì gẹ́gẹ́ bí ìṣesí àwọn onímọ̀ táwọn onímọ̀ bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó pín sí méjì àwọn onímọ̀ a máa sàlàyé pé àmọ́ ìtẹ́mi rí tó ṣe kí ni tó lálàáfíà lélẹ́yìn ìtẹ́mi rí tó tẹ̀wọ̀n òun lélẹ́yìn Sheikh Salim Ilani nígbà tí ò sí ìdọ̀tí kankan lọ́kàn wọn nígbà tí ò sí ròyìnrò tí ò sí èméjì lọ́kàn wọn tó sọ pé bídíà bákan náà ni àwọn ò gbọ́n pa rẹ̀ rí tẹ́lẹ̀ so àwọn òdẹ nídìí àti máa ṣàlàyé pé tọ ẹ pé ìkan àwọn kan ní òpin àwọn kan ní òpin rárá torí pé àwọn gbà pé alùsùn náà olùjàmọ àwọn gbà pé bídíà pin tọ eléyìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó wá yá àwọn èèyàn wá wá nọ́mbà Sheikh Salim Ilali mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé tó bá jẹ́ pé onímọ̀ tán bá parọ́ mọ́ tí máa bẹ láyé yóò ṣàlàyé ara rẹ̀ wípé ah, a ìrọ̀lùpamọ́ mi yóò nítorí pé a rí àpẹẹrẹ láàrin lára àwọn Sheikh wa Salim Al-Hilali hafizahullah afáànà bẹ̀lá ìdò ní olórí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé Sheikh Salim Al-Hilali ipe ẹgbọ́ o nínú tíra yín wọ́n ní bídíà o wọ́n ní ẹ̀ẹ̀kún bídíà pé bákan kan náà ní bídíà afáàní subhanallah tani sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn àwọn èèyàn pé Sheikh Salim Al-Hilali lóṣìṣì nígbà tí ẹni tá à wí nígbà tí jábàtà ó gbọ́ ó ní à bóyá wọ́n kàn ká òun lágbára kan ní ẹ̀dí báwọn ti pé rọ́nà pa pé rọ́nà pa pé sẹ̀lẹ́mì lálẹ́kọ́ ni wọ́n pè rọ́lá àwọn máa ń sá àwúgbò eréṣiríṣi báwọn àwọn èèyàn pè àwọn èèyàn kọ́dà mo rántí lọ́dún yẹn bóyá bí ọdún mẹ́ta lẹ́yìn nísìnyí àbí jù bẹ́ẹ̀ lọ tí mo bá ṣèkè yẹn náà ṣáàtì lórí whatsapp sẹ̀lẹ́mì lálẹ́ mo bá sọ̀rọ̀ lórí fóònù pé ìjọba ìbáyìí táwọn kan sọ láwùjọ wa nìyí àjẹkùn ni ẹ sọ fẹ́ nìyẹn pé kó lọ tún kéwú kó lọ tún síra wo irú kí ni à ń sọ jáde lẹ́nu yìí ṣéèkù wa sọ ń bẹ̀ yìí pé alùsùnà wal jamaa pátápátá láti ibi tí mọ̀dé tó dé lónìí kò sí ìyàpẹ́ ẹnu lọ́dọ̀ wọn lórí pé bídíà ó pín sọ́nà méjì ṣéèkù wa ń bẹ̀ lọ́wọ́ mi jọ yẹ pé pé sẹ́mi náà mọ̀ yìí pé téèyàn bá ṣe àtẹ̀síwìd ìpè sápò ìrúnsá nìsín àti pẹ̀lú tán kí wọ́n sẹ́yìn tó wá máa sọ àwọn ọ̀rọ̀ kan bí àwọn èèyàn ti máa wí láwùjọ ní pé tọ́ àti ẹ̀wà wọkọ̀ ọ̀la o àbí òkárí àlọ́ àlá ẹ̀dìdé èyí tó sun tó ògbóró àwọn báwọn nísìnyí kí ẹ̀ máa wá pípé ẹ̀yọ́ tó ń sẹ́ àwọn ẹ̀rọ ìjókòó pé kẹ́lẹ́sì dìde wá bídíà ni àdádálẹ̀ ni téèyàn bá ti pèrún tán ìrún náà wọ́n ní kó fi pe àwọn èèyàn tó bá ti gbọ́rùn ká máa gbọ́ á wọ́n sì ẹ̀ tó máa sọ yorùbá kan máa pé ẹ dìde èyí tó sùn látàlẹ́ àná tó kíní kan wọn náà sáré kíní kan ẹsẹ̀ tó máa ṣe pé eléyìí ohun àdádálẹ̀ náà ni ṣé kò wá ń bè lọ́rùn pé tọ̀ kó ti já àdádálẹ̀ òní sáà náà gba padà dálẹ̀ ni ẹni tó bá ti tẹ́lẹ̀ sí báyìí yẹ́kùr tẹ́lẹ̀ ẹni bá ń ṣe ẹni ó ti di kẹfẹ́ rínu à àwọn wo ṣé wò pé à ẹni ó ti di kẹfẹ́ rínu àwọn nǹkan pọ̀ A tabafẹ́ abásàdúrà tán káfọ́ bọ́jú ẹ́ àwọn àfa wọ́n sọ pé àdáda alẹ̀ ni torí pé kò sí inú làlànà bíi sallallahu alaihi kò so irú eléyìí náà nìsín ẹni tó bá ti nìsín náà ó di so mo ní sọ ń sọ kan nínú àwọn ọmọ tó wá bá mi gbà yẹn pé ń náà lórí gbogbo bídíà kúkúrú náà ni ìgbà tó wá mú ọ̀rọ̀ sẹ̀límì láàlì wá gbọ́dọ̀ sẹ̀límì láàlì ò sọ bẹ́ẹ̀ o tó ìgbà tá a wá sọ̀rọ̀ yẹn ó wá ní kóhun tó lè gbà pé sẹ̀límì láàlì ò sọ bẹ́ẹ̀ ó ní àfi kí sẹ̀límì láàlì ó kọ síra míì kó wá kọ síra míì kó sẹ̀ wá pín bídíà sínú rẹ̀ iná lòwó sẹ̀sẹ̀ gbà yí pé sẹ̀límì láàlì pín síra ó wá sọ̀rọ̀ kan sí ilé gbàgbé dòní lónìí ó ní kọ́dà bí ìsáàzù kan bí ìsáàzù kan bá dé lónìí sábà ní wọ́n pín bídíà wọ́n pín sápò ara wọn ni ẹtì báwọn ní láwọn ò ní gbà lára àwọn ọmọ rẹ̀ nípa ẹ́ ẹ́ rí pé ọmọ tó kábá bílẹ̀ bọ́kábá bí máa lẹ̀ ó ṣe kí ni ó bóró ẹtì báwọn ní ẹ́ rí pé orú àwọn ọmọ rẹ̀ gan ó tún fẹ́ lágbára ju ju bàbá wọn lọ oró ti ń bẹ ní ara wọn léyìn tó bá mọ̀ wọn kọ́dà àwọn nǹkan míì tọ́ga àwọn ò ní ṣe gan tí ò ní ti àwọn ò ti ṣe lájọ́ sí wọn kí ló kàn wọ́n ẹtì báwọn kí ló kàn wọ́n àwọn náà ó ti tún máa sọ gbogbo kéèyàn máa wá sọ pé ìsáàzù òsì èyàn tẹ̀sán máa dójà fún àkàkókò ẹnìkan kéferì à èmi ò fẹ́ sí tẹ̀mí tẹ̀lé ẹnìkankan ànábì lèmi fẹ́ sí tẹ̀mí tẹ̀lé tó ẹni tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ tán pé kà sárọ̀ yìí ẹni tó jẹ́ ọ̀gá wọn tó jẹ́ wọn jàbàtà òun ò sì pé ẹ òun sì ní sùúrù nítorí pé olówó kan ni kí wọ́n á ní nǹkan gbà lọ́wọ́ rẹ̀ ní wọ́n á ní káwọn èèyàn ní nípa rẹ̀ sùúrù tí ní lọ́dọ̀ ti nígbà tó wá kan ọ̀rọ̀ ní Bọ́lá ọmọ ọmọ kínákókò ní ọmọ ni inú àwọn olówó tí máa náwó fún yàbàtà ni nígbà tó wá wà náà máa náwó fún oníṣẹ́ ogun ẹ̀ oníṣẹ́ ogun ẹ̀ ó lè sọ ẹni yìí ọlọ́run padà wá ní kóun náà lágbóyè ẹ̀sìn pé à ibi tí bàbá yìí máa ń wà wá lọ yìí dẹ́kun má golo màní bàbá yìí máa ẹ̀ bàbá yìí agolo yìí máa ń wà wá lọ òun náà wá bọ́lẹ̀ nínú ọkọ̀ ó ní kí bàbá ó dúró olóhùn òun náà wá bọ́lẹ̀ ọkọ̀ nígbà tí ó bọ́lẹ̀ nínú ọkọ̀ yìí àwọn àfáà kan sẹ́ àwọn àfáà sá bẹ láyé lónìí kí wọ́n tún ní màjú gbogbo àyè lọ kí wọ́n ní màjú gbogbo àlọ àti jàbàtà náà àmọ́ jàbàtà ó gbà yíhun owó gbàgbọ́ àwọn àfáà ń bẹ láyé tí wọ́n ní màjú àwọn lọ nígbà tí wọ́n bá ti lọ lè kọ́rọ̀ bá nẹ́bí tí sànẹ́bí lẹ́fẹ́ lọ lè kọ́rọ̀ bá ni tí ẹ bá ti sànẹ́bí kò sí tó fẹ́ kan jàbàtà tọ̀ ẹnì yìí wá dìde ó wá ní tọ̀ òun fẹ́ yẹn náà yàn òun fẹ́ yẹn náà àwọn èèyàn mẹ́ta wọ́n fẹ́ gbé wọn dìde kan lọ lẹ̀ lárúbáwá kan lọ mọ́kà kan lọ mọ̀dínà àwọn àfa ńláńlá àfa gbà tán bẹ láyé lónìí nínú àwọn tíjà bàtà náà máa ń gbà láàfa sheikh wa sọ́ọ́lì fawzan hafizahullah wọ́n bẹ láyé lónìí sheikh wa rabi' al-madkhali wọ́n bẹ láyé lónìí sheikh wa muhammad al-madkhali wọ́n bẹ láyé lónìí sheikh wa yahya al wọ́n bẹ láyé àtàwọn ṣùyúkù míì bí àwọn ṣe bí àwọn ṣe eh, eh, Ibrahim Ruhaili àwọn ṣe kọwa Suleiman Ruhaili àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bẹ láyé àtàwọn míì tó pàwọn agbó tún wọn ò gbajúmọ̀ lọ́dọ̀ wa pé àfa ńlá ni wọ́n lọ́hùn àfa wa ni òun fẹ́ kẹ́ ẹ lọ gbogbo àwọn nǹkan tẹ́ ń sàríyànjiyàn lé lórí tí o sá sàríyànjiyàn lé lórí ẹ jẹ́ ká lọ kẹ́ wá lọ lè béèrè lọ́dọ̀ àwọn àfa yìí káwọn àfa yìí fún alálàyé rẹ̀ inú àwọn nǹkan tí wọ́n ń sàríyànjiyàn lé lérí ọ̀rọ̀ síbí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ́ ìpè síbí bíbí àní èèyàn bá fi síbi jẹun àdádálẹ̀ ló ṣe tẹ́ ẹ bá sì wí fún tí ò gbọ́ tó lóun fi máa jẹun lọ ó ti di kèfèrí nù tó ń bẹ́ẹ̀ nù tí wọ́n ń sọ tó inú àwọn nǹkan tí wọ́n ń sọ kéyìn ó rọrùn lẹ́yìn imam bóyá ohun imam ò lè gùn débì kan kéyìn wá bá rọrùn lẹ́yìn rẹ̀ ẹtì bá mi sìn àdádálẹ̀ lélẹ́yìn náà o tó ṣe pé yóò sọ̀yà di kèfèrí lẹ́yìn bá ń ṣàdúrà kéyìn ó sáámi kí ẹ sàdúrà ní ìfihàn wa mọ sọ pé ámì àdáadáa lẹ̀ ni o tó bá bí ẹ bá sọ fún tí ò gbọ́ ó di kèfè nínú lọ́dọ̀ jàbàtà ni o èmi kọ́ o lọ́dọ̀ jàbàtà tẹ́ ẹ bá ń sàdúrà ládùúrà tá pé pé àdìsá náà mi ń bẹ tó ìsá náà mi di óyé wa nípa pé bẹ́ẹ̀ bá ń sàdúrà èèyàn máa ń sá mí ni jàbàtà ni rárá ẹ bá máa wo aburú rẹ̀ nígbà tí kí ló wá fi rọ́pò rẹ̀ subhanallah ó fẹ́ pa súnà nẹ́bì rẹ̀ ó wá fi nǹkan mi rọ́pò rẹ̀ tẹ́ ẹ bá wá ń sàdúrà fún àbáwọn ọmọ rẹ̀ yóò wá ní inṣàlá ọlọ́run ti kí ni wáyé fún inṣàlá inṣàlá ní ma wá wí èyí tí ó fi sọ pé àmín náà pé òun náà ló ronú inṣàlá yẹn kò síbi táwọn ẹbí ti dẹ́ ma sọ pé inṣàlá àwọn ọmọ sọ pé inṣàlá débi dí àkọlà àwọn náà ṣe o iná ló fà táwọn afẹ́ fi ṣèbi sọ pé nígbà tó ń dé Saudi àwọn tó ń lọ Saudi tí mo ní wọn lọ Saudi wọn nígbà tí wọ́n rí kanú àwọn afá wọn náà bá sọ̀rọ̀ pé ẹni báyìí báyìí bẹ́ẹ̀ lù wá ní sọ báyìí wọ́n ní à ẹni tẹ́ sọ òun náà padà kàfàrà ara rẹ̀ ẹ máa wò kò sí bí èsì yóò ṣe ní pera rẹ̀ kèfèrí torí pé nítorí náà padà pera rẹ̀ kèfèrí ni pé nítorí gan sọ yìí o àdádálẹ̀ ni kó náà wá gbẹdàjọ pé gbogbo bíbí àkúkúrú ni kò sẹ́nì kankan tó wí rí òun nìkan ló kọ́kọ́ wí kó wá gbẹdàjọ lé àìlè rí sọ àbá wa ọ̀rọ̀ tó wá dálẹ̀ ń pé kọ́mọ sọ pé insha Allah àdìsí ti wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tánàbì sallallahu alaihi wasallam sọ pé ẹ má máa sọ pé Allahumma ghfir li in ẹ̀rọ mọ̀ sọ pé ìyọ́ ọlọ́run oríjì mi tó bá wù ọ́ <laughs> àdìsí ti wà sáà nàbí ti sọ bẹ́ẹ̀ ẹ má ma sọ pọ́lọ́ ń ṣe nǹkan báyìí fún mi tó bá wù ọ́ ìwọ wá rọ́pò ámì pẹ̀lú kíni pẹ̀lú pé insha allah ẹ mọ wọ́n ti wọ́n wí kíní ìtì pẹ́ wọ́n ti wí kíní ìtì pẹ́ ibi tẹ́ ti wá mọ̀ pé ìrò orílẹ̀ sìn rẹ̀ ìkànnú àwọn ọmọlẹ́yìn rẹ̀ wá pè ọ́ ni à ìsáàlù ti pé nípa ọ̀rọ̀ ámì wọn kéńbi àmì àmọ̀gbẹ́kẹ̀yàn sí àmì lóòótọ́ bídí àní but èmi tó rò pé inshallah táwọn máa ń wí sí wọn pé èmi rò pé ẹ kéèyàn máa dákẹ́ náà ni ó dáa kí wọ́n máa wí inshallah ó ní ẹ bẹ́ẹ̀ ni kéèyàn máa dákẹ́ ló dáa ẹ̀wùn kan báwọn wọ́n ló pé inshallah wà o ẹni ẹ wá ń jẹ́ kó yé pé kéèyàn máa wá kó sínú àríta rẹ̀ sọ pé wala taqul allahumma ighfir li ìṣe ìgbà òun làákà ìrẹsẹ̀ wá wá bẹ́ẹ̀ kí ni òjò ronú débẹ̀ tẹ́lẹ̀ tó fi gbé eléyìí kalẹ̀ tó ẹ̀sìn rẹ̀ ìròrí ni tó ìròrí lẹ̀sìn rẹ̀ ẹni tó bá ti rìn lójú ọ̀nà rẹ̀ rí tó bá ti ṣe tó bá ti bá a ṣe yóò ti mọ̀ pé yóò mọ̀ pé ìròrí ni yóò mọ̀ pé ẹ̀sìn two plus two ni ọpọlọ ni ẹ̀sìn philosophy ni tó bá ti lè orí ó kà máa yí sọ́tún ó máa yí sósì ni ìdí mo ti wá lọ ni pé nígbà olówó yìí olówó yìí ìkànnà àwọn ọmọ rẹ̀ wá ń sọ pé ìdí mo ti lọ ni pé bọ́ka bá bí máa lẹ̀ bọ́ka bá bí máa lẹ̀ yóò máa fi ó bí oró ni àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ kéwù rẹ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n ti kàfàrọ̀ ẹ̀rí látara pé kí ni pé pé ẹ̀sìn ń ṣe méjì bí ọ̀rọ̀ ẹ̀sìn ni pé ó wá rán ẹni tán pè ní àbú Aisha àbú bèjì ó wá rán lọ tó jẹ́ pé kèfèrí sí làbú bèjì lọ́dọ̀ sí wọn ọmọ jàbàtà lòun náà tẹ́lẹ̀ o nọ́mbà wà ní nínú àwọn ọmọ jàbàtà láwọn tí jàbàtà gbé mi lé náà tí jàbàtà gbọ́n máa sọ pé ah alhamdulillah àwọn ti ẹ̀rẹ́yìn ọ̀fẹ́ yín lẹ̀ fún àbú Aisha ń bẹ́ ń bàdàn ẹ̀sìn báwọn nìkú tó gbà tó yá àbú Aisha alágbọ̀ọ́yé ẹ̀sìn pé kátikàti làwọn wí àbú Aisha ti ń sọ yìí ní gbogbo àtúnbá náà ti ọdún mẹ́sàn-án tó ń lò pẹ̀lú àwọn jàbàtà ó nínú máa bàjẹ́ ni òun kàn wé ìgbésí ayé òun lọ́dún mẹ́sàn-án níwọ̀n tó máa ń kọ́ tó máa kà tẹ́lẹ̀ tí wọ́n náà ti máa kéwù fún ààrẹ tẹ́lẹ̀ gbogbo kéwù tó wá mọ̀ ó wá fi sínú àpótí òtí pa òwò ń lì sí sí jàbàtà tó jẹ́ pé jàbàtà gan inú àwọn ọmọ kéwù rẹ̀ gan àwọn gan mọ̀ ìpè kàwùkà ní máa ń kà ẹni tó jẹ́ pé ìsọwọ́ka kéwù rẹ̀ gan ẹ̀ ní rí pé màkàrí jìlẹ̀ ṣòro wọ́n àwọn ọmọdé yẹn ń kọ́ ní kùránì ká ìgbé ká máa ka kùrán àwọn ọmọ yóò ka kùrán tí ó dájú jàbàtà lọ tí máa ka kùrán à tí bá kírun lẹ́yìn rẹ̀ a sì gbọ́ bí ṣe máa ń kà ẹ́ tí ó bá ka sẹ́fì tí ó bá ka sọ́tò kọ́ọ̀tì yá yóò kà máa kà á bí ẹni tí bí ẹni tí wọ́n mú túláàtì kó ka kéwù nígbà tí wọ́n ń kì í túláàtì ni pé sáà máa kà á ààrẹ eh, eh, adága ní ìlúmìnira àti ya eh, yóò sì máa kàánù bí ọmọ tí wọ́n mú lọlé kéwú túláàsì pé máa kà tí wọ́n ń kà á di pé ìkara àtìkára irú eléyìí òní wàá dẹ́kun ẹni tí ó wàá pera rẹ̀ ní muhaddith òní wàá dẹ́kun ẹni táwọn ọmọdé ó máa wá pè ní mujtahid ẹni tó ti dẹ́kun mujtahid nínú ẹ̀sìn ìkòlá nípa muhaddith ẹnìkan yóò jẹ́ ẹnìkan yóò pera rẹ̀ ní muhaddith àyàfi ẹni tó bá gbìyànjú ibi àwọn ibi àwọn hadith anabi sallallahu alayhi wa sallam tó ní mà tó na ti dákun bẹ́ẹ̀ ẹ́ ẹni wá ní òòkọ́ kankan òòkọ́ kankan ní tíra táwọn èèyàn ò rí tọ́ka sí wọ́n wá sọ fún ọ látijọ́ yìí náà pa á títí ìpè ní tó jẹ ń wí náà tó ń sàlàyé rẹ̀ yóò báyìí náà jojúmọ́ yìí náà ẹ̀ ìbáfa àgbà ni ọ́ kọ́ ní tíra kó sàlàyé àtidá rẹ̀ asáàláwọn àpá ìrísìírísìí sèpé wọn máa ń sàlàyé àkídà wọn gbé àkídà ń ta wà lórí ẹ̀ o ọ̀dà boko haram àwọn boko haram yusuf tó jele àwọn boko haram ẹ̀bá wọn náà wọn náà ní tó kọ tobi fi sọ̀rọ̀ nípa àkídà wọn èdè ìbá wọn níbi wọn náà kọ nípa àkídà rẹ̀ ó wá kọ kò kọ́ inú àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n kù lẹ́yìn ẹ̀ tó gbá wọn náà wọ́n ròdodo tí wọ́n kù lẹ́yìn rẹ̀ pé ah eléyìí wà wá lọ́nà kòtò ni wọ́n wá tún kò sí ọ̀nà àbáyọ ó di kèfèrí ni tó téèyàn bá wá kú lẹ́yìn rẹ̀ kéèyàn wá di kèfèrí lọ́dọ̀ jàbàtà irú ẹni báwọn kó mọ dúpẹ́ fọlọ́n pé mùsùlùmí lò ẹni báwọn nìsí tó o bá ti ń jẹ́ mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ fúra sí ààrẹ ẹni báwọn nìsí ó ti wà lórí kíni ó ti wà lórí ìlànà tó gbé kalẹ̀ nínú àwọn tá à ń sọ yìí wọ́n wá kóra wọn jọ wọ́n wá kọ́ gbogbo àwọn àkídà rẹ̀ yìí táwọn mọ̀ já àkídà rẹ̀ wọ́n wá lì tiẹ̀ pé tọ̀ téèyàn bá ṣe nǹkan báyìí kúfúrú ni téèyàn bá ṣe nǹkan báyìí kúfúrú ni Abu Hanifa nínú àwọn afẹ́sìn àwọn àyímọ̀ mẹ́rin tá a ní lọ́dọ̀ jàbàtà kèfèrí làbú Hanifa ó pè ní kèfèrí ó gbọ́ rí wọ́n tún yanu lọ́dọ̀ rẹ̀ kèfèrí ni Abu Hanifa ẹ̀jẹ̀ bá mi sìn so Ibn Hajar al-Asqalani afa tó ṣe ṣáríwù sọ̀yìn Bukhari afa gbà afa tó jẹ́ pé kò sẹ́ni tí ó mọ ilmu hadith lónìí iyalan ala ala ibn hajar al-asqalani ó gbọ́dọ̀ farati yóò máa darí ọ̀rọ̀ sọ́dọ̀ ibn hajar ni yàbàtà wọn náà wá ní ìdẹ́sì mọ́ fílọ́sọ́fì rẹ̀ ìwà kàtírà kan ìwà kàtírà kan fáwọn èèyàn tíra ibn hajar ibn hajar ló ṣe tíra ibà tíra musola al-hadid afa kan wá ṣe ṣáríwù rẹ̀ ìwà ka ṣáríwù rẹ̀ fáwọn èèyàn yóò máa sọ fún wọn pé ah èmi ò kàtírà ibnu hajari o ṣáríwù lòun kàn ń lò ẹ dákun ṣé òfurú gbádá lẹ́nu ń ṣe ṣáríwù ni ṣẹbẹ́ nìkan ló ẹni tó pè ní kèfèrí tó kọ̀ pìlẹ̀ rẹ̀ ewu ló kọ̀ pìlẹ̀ rẹ̀ àti kọ́lá ẹni tó ṣe ṣáríwù rẹ̀ gan ó yẹ kó o torí rẹ̀ kàfàrà rẹ̀ ni níta ìwọ wá ṣe ṣáríwù kíra kèfèrí kí ló pààyàn pọ̀ ó yẹ kó o kàfàrà rẹ̀ ni kò wá lè ṣe bẹ́ẹ̀ nítorí pé kí ni torí pé kò lè ọ̀nà gbà lọ so ó wá aburú rẹ̀ ń wá lágbára débi pé tẹ́ bá wà lọ wà ọmọ yẹn náà tó lóun kọ́ lẹ́kọ̀ọ́ kò kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ó ṣàǹfààní fún wọn kéwú àtẹríkòdì ní kọ́ wọn kéwú àtẹríkòdì lẹ́yìn bá lo àìmọye ọdún lọ́rọ̀ jàbàtà tó bá jáde ńbẹ̀ tó bá jẹ́ ìjáde sáyé ni ó sẹ̀ wàá mọ̀ pé ah, kéwú àtẹríkòdì ní kọ́ wọn nítorí pé kò ní kọ́ wọn ní tí ó yé wọn bí kéwú torí pé kò yé wọn náà kéèyàn lẹ́yìn bẹ̀rẹ̀ kéwú fáwọn nígbà táwọn ọmọléèwé bá ṣẹ̀ṣẹ̀ wọlé ìwé nìsín àpèjú òun fẹ́ fún yín o ọmọléèwé tó ṣẹ̀ wọlé ìwé kẹ́ máa kọ́ ní a for apple àbí tẹ́yẹ kẹ́ máa kọ́ ní jumping jump kẹ́ máa fò káàkiri ẹ wá pe àwọn ọmọ síwájú nìsín báyìí ẹ wá lẹ̀ kọ́ wọn ní literature sẹ́yìn <laughs> pé nígbà tó i táìmù àwọn ọmọ ni ó wà ló kó àwọn èèyàn jọ ó wà ló kọ́ wọn ní kíni tó kọ́kọ́ kọ́ wọn ní Quran bóòlù àwọn àwọn ó ṣe dáa níbi Quran àwọn gbà táwọn ti ò dáa bóòlù ó ṣe kọ́ wọn táwọn àwọn ó dáa níbi Quran bóòlù ó ṣe kọ́ wọn ní hadith anabi sallallahu alayhi wa sallam tí ó yé wọn bóòlù ó ṣe kọ́ wọn ní pìlẹ̀ èdè lárúbáwá tí wọ́n mọ̀ lárúbáwá pé bí lárúbáwá ṣe ń sọ nǹkan yìí nì bí lárúbáwá ṣe ń wí nǹkan yìí nì bóòlù ó ṣe kọ́ wọn kò kọ́ wọn ní gbogbo àwọn eléyìí ó pa á tì ó wá kò so láti at the end of the day wọn wá ní mú kò sí àkọ́wá ní sáfà ní kankan àwọn èèyàn máa wá sí mọ́sálà àdìsí yẹn wọ́n máa wá sí bọ́yé ẹ́ lọ́dọ̀ wọn nísìnyí wọ́n ń pe kíní kan ní kábàrù síkọ̀ ẹni báwọn nísìnyí ti pé ẹni yìí síkọ̀ ni ẹni tó wà ẹni tá a trust ni ọmọ ìyá tó bá ti jẹ́ síkọ̀ tá a trust yẹ gbogbo tó bá ti wí fún wa a gbọ́dọ̀ gbá wọlé ni ẹnìkan pè wọ́n nísìnyí kẹ́nìkan mọ́ mọ́ mi nísìnyí kó wá pè wọ́n pé àlágbájá lágbájá ó ti di ó ti di o ó ti di kèfèrí lọ́dọ̀ wọn kọ́dà wọn ò ní béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ṣe ẹ̀dìbà wọn ní béèrè nítorí pé wọ́n gbà pé ọmọ ìyá tó sọ sí kọ̀ ni tẹ́ ẹ̀ bá ń béèrè pé kí ló ṣe nígbà tó jẹ́ pé ẹ̀ ń dáwùtù ọmọ ìyá òun ni <laughs> bó ṣe yí lọ́dọ̀ wọn ni tẹ́ ẹ bá tún wá rí tẹ́ ẹ tún wá lọ́rọ̀ tẹ́ ẹ ká kalẹ̀ ẹni tí wọ́n pè ní kèfèrí nìsín ó wá ká ọ̀rọ̀ ẹnu rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìjọ sọ̀rọ̀ kan nìsín àwájọ sọ̀rọ̀ yẹn nígbà tẹ́ ẹ padà wá wádìí ẹ wá rí pé tó jẹ́ ọmọ tọ̀dọ̀ tí wọn ò ní parọ́ èmi tí wọn ò gbà pé mùsùlùmí ni mí èmi ni mo sòdodo mo wá sọ fún wọn mo sàlàyé fún wọn wọn ní irọ́ nípa wọn ní àwọn ògbà gbọ́ àwọn ògbà kábàdù kìtìrí wọlé mo wá lọ lè mú ọ̀rọ̀ tá sọ pé ó yà wọ́n náà gbọ́ ní ọ̀rọ̀ yẹn àwọn ò ní mú nítorí pé ẹni yìí ò orí ọ̀rọ̀ tẹ́jọ sọ subhanallah ọ̀rọ̀ tó kílẹ̀ àti ẹjọ sọ ipẹ́ báyìí lọ́rọ̀ báyìí lọ́rọ̀ iná ló tẹ̀lé níbi ọ̀rọ̀ bàbá olówó bàbá olówó yẹn ẹ àfa gbọ́kọ̀ rẹ̀ ní Daoud yẹn níbi ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ọ̀rọ̀ tí wọ́n jọ sọ pẹ̀lú ọmọ jàbátá tí wọ́n ń lọ Saudi ọ̀rọ̀ yẹn wà fóònù rẹ̀ ìpè Saudi tẹ̀ ń lọ o ẹ lọ lè rí àwọn àfa ẹ lọ ẹ jọ lọ pẹ̀lú ẹ jọ lọ pẹ̀lú Dr. Idris ọmọ sàlẹ̀ wa ń gàbàrí wa ń bì ní àlàfà náà ẹ jọ lọ ni o àfà yẹn tó wọ́n ń sọ fún pé àwọn tí wọ́n bá gbà láàfà lọ́hùn ẹ jọ débẹ̀ àwọn táwọn náà bá gbà láàfà lọ́hùn ẹ jọ débẹ̀ ẹ jọ lọ ewu gíní fún sí nínú àpọ́lọ́hùn ti gbọ́ ìwẹ̀ làwọn ó ṣe kí wọ́n ká kalẹ̀ báyìí tá à gbọ́ tí òun ò ó ní gbogbo ẹ̀ lòun ó ṣe ẹni yẹn tó wá ń sọ fún pé tọ̀ kò kàn èmi pé bóyá ẹ sálámà síra yín ẹ sálámà síra yín ẹ sá gbìyànjú kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ ṣe iṣẹ́ tèmi gbélé yín lọ́wọ́ ẹni yẹn wá náwó lórí ẹwọ́ téèyàn ná láti fi rán èèyàn mẹ́ta lọ sí umrah ó tún wá rán wọn lọ sí umrah tán a tún gbọ́ pé ó tún wá bu ẹnì kọ̀ọ̀kan ní three hundred thousand naira pé tọ̀ ẹ mú owó yìí lọ́wọ́ ó tún wá fún yín lówó pé tọ̀ ẹ fi owó kalẹ̀ fún fámìlì yín lé èyí tó wá jẹ́ ọmọ jàbátá yìí wà tó wá rí pé a àṣírí sọ́ẹ́bà skul eléyìí ó wá dé airport ó dé airport tí wọ́n ti wọ bàálù ó wá yarí ó wá yarí pé òun ò lọ pé ó múra làwọn lọ lè ṣe ó múra bò ó nígbà ní ẹ lè ṣe kẹ́ ẹ lọ lè béèrè àwọn ọ̀rọ̀ tí ń dá awuyewuye ilẹ̀ yìí ni ẹ kàn wá lè fi opportunity eléyìí náà kẹ́ ẹ fi ṣe kí ni kẹ́ ẹ fi ṣe ó múra wà ń bẹ́ẹ̀ ọba yarí ó ní wọn bá wọn sọ̀rọ̀ àwọn lọ́ra fa o ó ní ọ̀rọ̀ múra làwọn jọ sọ kí sì ń búra kí sì ń búra lérí rẹ̀ akọ ee ohun ń bẹ́lẹ̀ o ìkọ́dì ẹ̀ ń bẹ́lẹ̀ o kí sì ń búra kí sì ń bẹ́ ni ẹ jiyàn ní wọ́n ń ká ẹni wúlá ẹni wọ́n ń sọ̀rọ̀ tìbínú tìbínú pé àá ní ìtajọ sọ níbo ni mo ti bá yín sọ̀rọ̀ múra kí ló kàn mí pẹ̀lú ní òlèmí sọ wípé ẹ̀ lọ múra débi tí mo sọ fún yín ní pé kẹsẹ̀ báyìí kẹsẹ̀ báyìí ẹ̀sìn lẹ́ẹ̀ ti gbọ́ ó ní àrárá ẹ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ kí sì ń takò ẹni ó sì ń wà láì nígbà tó wa tó àṣírí ẹni wá rí rìkọ́dì ọ̀rọ̀ tí wọ́n jọ sọ bí fifteen minutes lẹ́ni òbí bá sọ̀rọ̀ ẹni wá gbé rìkọ́dìmù jáde ó wá gbé jáde sí gbogbo ayé ibi tó ti sàlàyé òun lẹ́kùnrẹ́rẹ́ ṣe pé ẹni òun tún dictate gbogbo àwọn mọ̀sáìlì jàbàtà fún un pé ẹ̀kọ́ síbẹ̀ náà pé kúlù bídá ti kú fún ẹ̀tún kọ́ síbẹ̀ inú tẹ́bẹ̀rẹ̀ lọ́hùn òun náà ni pé ṣírípù asgar tó òun náà máa ń gbìyànjú àdéyé máa ń sọ ẹ́ di kèfèrí ni inú tẹ́bẹ̀rẹ̀ lọ́hùn òun náà ni nǹkan báyìí ẹni wá kà fún ó bá a débi pé ọmọ tá à ń sọ yìí ní ọmọ jàbàtà yìí ó padà wá sọ fẹ́ ni pé ẹni sùúrù ẹ̀jẹ̀ sáré mobile rò náà pé ẹsẹ̀ ń pọ̀ jù nígbà àkọọ́lẹ̀ ó sì sọ pé ó jọ sọ́ọ́bà ìlérí fóònù tí ògbájọ gbọ́ pé òun ti kọ́ sọ fún pé mo fẹ́ kẹ́ mú lọ sọ́dọ̀ tòsáàzù lọ o yàní jàbàtà mo fẹ́ kẹ́ mú lọ sọ́dọ̀ jàbàtà kí wọ́n ti sáà ebo sọ tó bá dijọ́ Ismail ní jẹ́jọ́ Monday òun kò ń lọrin tó bá di kùlàsá Tuesday àmọ́ wa bá ní àjò wa lọ ìrìn àjò wa lọ kò ì sọnù wọ́n ti sọ tó clear ìgbà tí ẹni yóò ti gbé kínní jáde àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí arákùnrin yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí ìnáfi kíni kíni gan ni ó fẹ́ pa ó fẹ́ ó fẹ́ yí ọ̀rọ̀ mọ́ ẹ muhammadu ìkòròdú lọ́wọ́ ni ó fẹ́ ṣe kíni wọ́n sáà fẹ́rẹ́ sí sí sẹ́rígbà tí ó gbé ọ̀rọ̀ yẹn jáde lọ́pọ̀lọpọ̀ wọn gbọ́ ibi tẹ́ ti mọ̀ pé ìwà yẹ̀húdí ń bẹ lára wọn ọ̀rọ̀ yìí hàn pé ẹni yìí mà sọ̀rọ̀ yìí lóòótọ́ nígbà tó wá gbọ́rọ̀ yẹn jáde tán tẹ́ ẹ ti di pé òdodo ní kí ni wọ́n wá ń wí wọ́n wá ní ìkan wá kọ́kọ́ sọ ní wọn pé tọ̀ ẹ dákun wọn ò fẹ́ ká sọ nǹkan kan nípa ọ̀rọ̀ bọ́lá Muhammad yìí ẹ jẹ́ ká kọ ọ̀rọ̀ ẹ̀ má ní kí á sọ anything nípa ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí bọ́lá Muhammad dé àwọn ọ̀nà pé ọ̀rọ̀ tí ọkùnrin ń sọ àwọn ò lè mú ọ̀rọ̀ rẹ̀ tó hà lọ́la ọ̀rọ̀ tí wọ́n rìkọ́ọ̀dù kí pé wọ́n ní wọ́n ní wọ́n láwọn ò lè mú nítorí pé mùnáfíkì ni ọ̀rọ̀ tó sọ fóònù tó jẹ́ pé èèyàn yín náà ń fún jọ ń sọ ni ẹlẹ́ẹ̀lẹ́ mú ibi tí mo ti yà lọ ibi tí mo ti yà lọ òun náà nípa ọ̀rọ̀ bídíà ìpè ẹni tí ń bá ń tan súnà nẹ́bì ká kìí ṣe pé yóò máa gbogbo súnà nẹ́bì ká nìkan yóò máa bídíà gbogbo bídíà àti gbogbo àánú táwọn èèyàn bá dálẹ̀ yóò wá bí ó ṣe kú bí ó ma so bídíà ó pín sọ́nà méjì ẹ́n àwọn kan mí náà ń bẹ láwùjọ lóòótọ́ bẹ́ẹ̀ pé ni tí ó sọ̀rọ̀ ní àmọ́ ní rẹ̀ wọn ò ní ká àwọn nǹkan yẹn pọ̀ láwùjọ wa ó wà ń bi irun ó wà ń bi àwẹ̀ ó wà ń bi ó wà ń bi bá a ṣe kó ma gbogbo àwẹ̀ oríṣiríṣi àwẹ̀ kìbìrì tó pé ó yẹ káwa náà yọ àwọn bíbí àyẹ̀kú bẹ́ẹ̀ kọ́dà bí ó sọ yẹn ní anu ni anu lànà pé anu èsì ṣe nǹkan tó dáa tá sọ fún wọn náà ní pé ẹni anu ni ọ wọn náà wò pé ah, ọ̀rọ̀ burúkú ni wọ́n sọ gbogbo bíbí ẹni tí ń rìn lórí ọ̀nà ẹ̀ṣẹ̀ náà anù náà lòun náà ká gbìyànjú gbogbo tó bá jẹ́ bíbí àká jìnà sí kọ́dà bí ò bá sọ̀yàn di kèfèrí ó burú jáì kọ́dà kìtàní fẹ́ràn rẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ kìtàní fi kẹ́ẹ̀kẹ́ máa ṣe lọ́run látara bíbí à ju kẹ́ẹ̀ máa ṣe lọ́run látara ẹ̀ṣẹ̀ táàbí mà bí ọtí bí zìnà bí gbogbo eléyìí òjọ lórúkọ mọ̀ wípé ẹni tí ń ṣe lọ́run pẹ̀lú zìnà ó rọrùn kó túbá kó mẹ́tẹ̀ bá ṣe wá sí fún un àmọ́ ẹni tí ń ṣe pẹ̀lú bídíà pẹ̀lú àdádálẹ̀ ẹni tí ń ṣe mòlídì nísìn òun rí fóun ṣèjọ́sìn ni àmọ́ bídíà náà ni ẹni tó kóra àwọn ọjọ́ tó láwọn ṣe sáwí tó ń ṣe síkìrì lápapọ̀ lọ́jọ́ ń wí lóhùn kan náà tí wọ́n tẹ̀sọ̀ sáà ni bídíà náà ni àmọ́ yóò máa rí nídìí pé òun fi sin lọ́ọ̀ ni ẹni tí ń fi tẹ̀sùbá ti fi ń ka síkìrì tí ń fi tẹ̀sùbá ka òǹkà bídíà náà ni àmọ́ òun náà máa rí nídìí pé kí ni pé á ah, ṣe gbọ́kọ̀ lọ́ọ̀ náà lòun lòun ṣe gbogbo àwọn kan báyìí nìsín bídíà náà ni wọ́n lò tọ́ tó àmọ́ àìwá jẹ́ bídíà ti ń pèèyàn ní sọ̀rọ̀ ní kẹfẹ́ yìí kò túmọ̀ pé kéèyàn wá máa ṣe lọ kẹ́yìn náà gbìyànjú ó jìnà sí ogbó ẹ̀ ó dúró lórí súnà nàbí sallallahu alaihi wasallam àbáwá ni wọ̀mí tẹlifíṣì shaytan ala ba'd al-jahalati wa ahli al-ahwa ó ní nínú tẹlifíṣì shaytan ní ìdàrúdàpọ̀ shaytan ọ̀nà tí ṣètọ́ni gbà tó fi da ọ̀nà rú máwọn àwọn tí wọ́n mọ̀ tí wọ́n lò fẹ́ nú wọn <clears throat> annahum yaz'umuna anna al-ibtida'a fi dini nabi sallallahu alayhi wa sallam min tamami al-mahabbati lahu òun náà ni pé wọ́n máa rò wípé kádà dáadáa lẹ̀ sínú ẹ̀sìn ànábì nínú òun náà ni tí ń jẹ́ ìfẹ́ ànábì òun náà ni tí ń jẹ́ ìfẹ́ ànábì síbi ànábì òbí pé ẹ̀wọ̀n nísìn àpèjúwe ẹ̀yẹ́ bẹ́ẹ̀ lára àwọn tí ń ṣe maulid nísìn ẹ̀ bákan méjì ni wọ́n bá ìkànnú àwọn tára pápá pé wọ́n iná ni wọ́n ẹnì kan pé aljahala kan já wa àwọn ahlul ahwa àbí kan já àwọn onífẹ́ ẹnu tó ipá àwọn náà mọ̀ pé mọ́lídìí ò dáa àmọ́ wọ́n ń lò fẹ́nu ara wọn ni látara àǹfààní kan tí wọ́n rí bẹ́ẹ̀ bákan méjì náà làwọn ti ṣe ọ̀nà tí ìta ni wá ń gbà á lò tí fi ń da nǹkan rúmọ́ wọn lọ́wọ́ òun náà ní pé kíni yóò jẹ́ ká máa rí níbi pé àwọn níbi ànábì ni ẹlòmíì ò máa náwó lórí ẹ̀ ẹnìkan náà ni ó gbé tí àkàlẹ̀ fún wa pé gbogbo tí àbẹ́ lómi mólídì gbogbo ìfún yín ó fi ń súnmọ́ lọ́wọ́ náà lọ́dọ̀ tiẹ̀ ẹlòmí ò ní mo fún yín báàgì láìsì kan màálù kan rèé ń pa kí ń ṣe báyìí fún yín ń ṣe báyìí fún yín mo fún yín síkà lọ́fẹ̀ẹ́ gbogbo orú eléyìí nìkì ẹni náà máa rò pé kí ni pé òun fi ń ṣe òun fi ń fẹ́ràn ànẹ́bì bẹ́ẹ̀ ni kì í ṣe fẹ́ ànẹ́bì nítorí pé èyí fi àdádálẹ̀ èyí èyí fi fi ìfẹ́ ànábì èyí fi hàn tẹ́kùn ni wàhálà jahalun azim èèyàn máa rò pé èèyàn fẹ́ràn ànábì látara àdádálẹ̀ wal mahabbatu taqtadi taslima lil mahbub ní tá à ń pè nífẹ̀ẹ́ ìdájọ́ tí fẹ́ẹ́ máa ń gbé wá òun náà ni pé kí ni èèyàn máa ju fẹ́ ju tẹ́lẹ̀ èèyàn ó ju pa ju tẹ́lẹ̀ fẹ́ni tá a bá ń fẹ́ràn ni tá a bá ti láà ń fẹ́ràn yẹn á ju pa ju tẹ́lẹ̀ fẹ́ni yẹn ni wa tatabbu'i atharihi èèyàn ó sì máa tẹ̀lé orípa rẹ̀ ni ọ̀nà tó bá rìn òun náà lè yóò máa rìn wal wuqufi 'inda amrihi wa nahyihi a sì máa dúró níbi àtẹ rẹ̀ tó bá ní àṣẹ láṣẹ tó bá ní àjìnà sí àjìnà sí wàlẹ́sọ àlà ádámì nàkùsí àwùjọ yá dábì fìdí nìyí èyàn ó sì máa sojú kòkò lórí pé kíni bẹ́sìn rẹ̀ ò ṣe ní lé bí ò ṣe ní dí àpẹẹrẹ fẹ́nu bẹ́sìn ànábì sallallahu alaihi wasallam bí ò ṣe ní lékún àfáàní wàlẹ́hàdá dájìdò annal mubtadi'a ó ní nítorí ìdílé nítorí gbogbo tàà sọ yìí òun náà ni pé ó máa rí pé oníbídíà tó rí hun la yuhibbu nashra sunnati nabiyya sallallahu alaihi wasallam la yuhibbu nashra sunnati nabawiyya kò ní fẹ́ kí ẹ̀mọ́ kí súnà níbi ọmọ tànká láíláí ẹ̀ ó sì mọ̀ pé yóò kó ìparun bá àdádálẹ̀ tó ń dálẹ̀ wọ̀nyẹ́ sáàlì kìtìmá ni ha ó ní mídíà yóò máa wá sí kí ni yóò máa wá wá bí òsè pa súnà ànábì má gbogbo àwọn àdìsá ń sọ yìí nìsín ìbá àwọn mídíà náà ń kà nínú sọ ìbò kárí wọn kà sọ ìbò sìn wọn kọjá lérí ẹ náà ni wọn ò sì ní kà ọ̀rọ̀ wọn wà dàbí ọ̀pọ̀lọ́ ní ẹbá débi ìwé ẹ̀fọ́ tó bá ti pé wọn á débi ọ̀rọ̀ tí wọn kà pé kíní yìí táwọn bá tu fáwọn èèyàn yóò dá wàhálà alẹ́ èèyàn kan ó fẹ́ yí àwọn èèyàn ó sì fò wọn ò Ah, inú àpẹẹrẹ tẹ́ ẹ̀ máa rí lọ́dọ̀ àwọn oníbíjà ni wọ́n máa pa súnà nẹ́bí sallallahu alaihi wasallam máa pa á mọ́ tòun ò ní lè sọ síta fáwọn èèyàn torí pé wọ́n mọ̀ pé gbogbo àwọn táwọn bá sọ̀rọ̀ kí ti gbogbo èèyàn náà ni kò wá ní ronú lérí ọ̀rọ̀ yẹn wọ́n pẹ́ lómi ìníṣẹ́ bá fi lè sọ díẹ̀ fún pé ànábì báyìí nìsí yóò ronú lérí ọ̀rọ̀ so àwọn èèyàn máa ń ronú lérí bí wọ́n bá ti gbọ́rọ̀ a máa ń ronú jura wa lọ ẹlòmíì ìṣẹ́ bá ti sọ̀rọ̀ fún nísìn ó ti lágbọ́yé rẹ̀ ó ti wọlé sínú ọkàn rẹ̀ ẹlòmí ìjọba ti sọ lónìí dọ̀la yóò kà máa kọjá níbi etí rẹ ni kò ní sáfàní fún òun náà làwọn oníbídà fi máa ń sọ́ra wọn wọ́n làwọn máa ń sọ́ra wọn débi pé wọn ò tiẹ̀ nífẹ̀ yin onísúnà ah, ah, ní kankan láti àwọn ẹ̀fọ́ pé á onísúnà ó jẹ́ àgbìyànjú òun nífẹ̀ sọ́ òun nítorí pé wọ́n ti mọ̀ pé ìbẹ́ náà lórí tó lè wà mẹ́ tó bá gbọ́ ẹni ti báyìí ó lè sọ pé à ah, á jẹ́ pé tí ń ṣe dáanu lẹ́bi ní ó tiẹ̀ wá ti báyìí tòyí rẹ̀ ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ìyá kan ní ládùúgbò kan so bàbá rẹ̀ bàbá àwọn ọmọ yìí ọkùnrin àtòbìnrin wọn làwọn ọmọ rẹ̀ bàbá yẹn wá ń bá ọmọ yẹn jà látara pé bàbá òun ní ah tó bá ti fẹ́ máa kúnlẹ̀ tó bá ti máa kéèmí ó máa kúnlẹ̀ ni ọmọ ti sàlàyé fún mi pé kúnlẹ̀ ò sínú ẹ̀sìn wọ́n ti ní bánabi ti ní akíra wa ó ti sàlàyé rẹ̀ fún wa tó kíá sálámà náà láti sálámà síra wa onídìí ká tẹ̀ onídìí ká rùkú onídìí ká wá fẹ́rí balẹ̀ ká fi dáadáa fún yàtọ̀ ipá àǹtí wọ́n kò nídìí ká dọ̀bálẹ̀ ọmọ sáà sàlàyé bàbá yẹn wá níta mú lé ọmọ yẹn tó ọmọ obìnrin náà tó náà òun náà ń lo láti máa lo jilbab kó máa lò ó kó tiẹ̀ kó lò nínú ẹ̀sìn bàbá yìí wá lọ lè fẹjọ́ sun àwọn àfa tó wa máa pèpè sójú ọ̀nà bídíà ni wọ́n sì mú sí máa takò sínú ànẹ́bí ó wá lọ lè fẹjọ́ ọmọ yẹn òun fẹ́ kó bá òun nígbà tí wọ́n bọ́ ọmọ yìí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ yẹn wá sàlàyé fún ìsà ń gbìyànjú láti yí ọmọ òun náà ni pé é ò lè máa kúnlẹ̀ ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ kíníkan ó sà wá sọ fáátì tí ọmọ yẹn ò gbà fún un nígbà tí wàá lọ lè jábọ̀ fún bàbá yẹn ọ̀rọ̀ tó wá fi bẹ̀rẹ̀ fún bàbá òun wọ́n ní ah, òun ti bá a sọ̀rọ̀ lóòótọ́ ó ní lóòótọ́ ìkúnlẹ̀ aburú ni lóòótọ́ ìkúnlẹ̀ burú òun náà ló ó ní ṣùgbọ́n tẹ́yìn bá wò náà ní sẹ́yìn rí káwọn alárúbáwá gan alárúbá náà máa kí sí ẹsẹ̀ bàbá màmá wọn àbí bàbá wọn èmi náà máa kí sí ẹsẹ̀ ní sẹ́yìn bẹ́ẹ̀ fúnta bẹ̀rẹ̀ náà ni sẹ́yìn bó ṣe sọ̀rọ̀ yẹn subhanallah bàbá tí ò kéwú ẹ̀sìn bá wọn àmàlà ká ibẹ̀ bẹ́ẹ̀ bàbá wọn ti mú ọ̀rọ̀ tí bàbá wọn mú ni pé ìkúnlẹ̀ ń gan aburú ni lóòótọ́ o ìkúnlẹ̀ aburú ni sẹ́yìn pé ó fẹ́ da ọ̀rọ̀ ń nu ni pẹ̀lú ọ̀rọ̀ lágbára tó fẹ́ gbé wá bàbá wọn wá gbọ́rọ̀ mú láti gba àwọn àbáwọn wá fi ọmọ rẹ̀ lẹ̀ wọ́n bá fa wàhálà mọ́ débi pé ọmọ bàbá àwọn ti ń lo jìlbáàbù àbá filẹ̀ kókó máa lo jìlbáàbù rẹ̀ ẹni tí ń sọ mi wá sọ mi ó níjọ́ kan ó ní kọ́dọ̀ ọmọ obìnrin bàbá àwọn wá ń jáde ìjọ́ kan kò wá wọ sọ́ọ̀kì àbá wá sọ fún pé à kí ló dé tó wọ kí ló dé tó wọ sọ́ọ̀kì rẹ nígbà tó ń jáde lọ tó ti wọ jìlbáàbù ọmọ wa ni ẹ àwọn èèyàn máa fi òun ṣe ẹ̀yà àbí kìnnìkan ni ó ní kí ló kàn pẹ̀lú èèyàn kí ló kàn pẹ̀lú èèyàn ṣebí ẹ̀sìn ṣebí ọ̀n ṣe kí ẹ̀sìn ni wàláì aláwọn sí yìí so ìdí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn níbi díà wọn a máa ń sọ ẹnu wọn wọn èyí fẹ́ gbé ọ̀rọ̀ tí ó bá di sọ̀pọ́tì súnà jáde kọ́dà kó wà nù hadith kọ́dà kó wà nù kéwú wọn ò ní fẹ́ sọ jáde nítorí wọn mọ̀ pé inú àwọn táwọn ń bá sọ òun gan tí wọ́n ń tẹ̀lé àwọn òun gan ẹlòmíì ó mú tí ó ti yé tó bá ti wá yé òun nísìnyí yóò padà lẹ́yìn àwọn oníṣẹ́ sáwọn ti má so làbá fi sọ pé àwọn ní fídíà tẹ́rí wọn wọ́n a máa ṣe kí ni wọ́n a máa pa súnà mọ́ wọ́n wá ní qala ibn Taymiyya àfáwà ibn Taymiyya rahimahullah wọ́n ní min al-ma'lum wọ́n nínú tá a mọ̀ ní tó kálukú wa náà la tajidu ahadan mimma yaruddu nusus al-kitabi wa sunna bi qawlihi ẹ̀ lélẹ́ nìkan tí ó máa dá Kùránì padà tí ó máa dá súnà nábì padà tẹ́ bá sọ fún tí ó gbọ́jọ́ lòun ní gbọ́ bi qawlihi pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ illa wa huwa yuqbidu ma khalafa qawlahu àyàfi kẹ́ni wọ́n máa bínú tó bá ti tako ọ̀rọ̀ rẹ̀ kò sí ń tàn láyé yìí tó bá ti jẹ́ pé ẹni tí máa ń dá ọ̀rọ̀ ànábì padà ni tí máa máa ń dá ọ̀rọ̀ kùránì padà ni pé ọlọ́run wí báyìí ó wá dá padà àbí kó tu ní tó bá ti tako ọ̀rọ̀ nínú nǹkan míì yóò máa bínú rẹ̀ ni wàyàwádùn anna tilkal ayata lam takun nazalat yóò máa wá wo pé ah kálá àyà yóò bá tiẹ̀ ti máa sọ̀kalẹ̀ sínú alukur'an yóò máa wíṣì pé káyà wọn máa tiẹ̀ sọ̀kalẹ̀ rárá àyà ti sọ̀kalẹ̀ ọ̀rẹ́dì so eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa tó jẹ́ pé ẹ̀rí àwọn àyà àánú alukur'an yóò la amọ́lẹ̀ fún yín ẹ tí ó máa ti ń tọ́ka lórí pé kíni a gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà nabi ma atakum rasul fakhudhu wa ma nahakum anhu fantahu laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir àtàwọn àdìsí bẹ́ẹ̀ lórí fìdísì wal yadhari alladhina yukhalifuna an amrihi tí ń kìlọ̀ fún wa ipe ká sọ́ra tí a gbọ́dọ̀ yapa àti ànábì o báni báni ẹsẹ báyìí àgbọ́dọ̀ yapa rẹ̀ àwọn bídíà àyà yẹn kò ní fẹ́ máa gbọ́ kódà àdìsí kúlù bídíà ti ń dọ́là àlá tó báyìí kó ṣe rọrùn ó ṣe parẹ́ kò nínú àwọn síra tó wà ní wọ́n fẹ́ lè parẹ́ ẹ̀dí bá nísìn tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nísìn tó máa ní ẹ sọ̀rọ̀ nísìn káyá ní inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu ẹlẹ́mẹ́sì máa kò sí ẹlẹ́mẹ́sì ni ẹ múra ẹ̀dá kan dáadáa ọjọ́ ti lọ ẹ̀dí bá níbi <laughs> nítorí pé kí ni ó kórìíra ìtẹ̀fẹ́ kàwọn torí pé ẹ bá ka sẹ́nìtì yóò padà wá parí wípé wọ́kúlù bí àti ń dọ̀là àlá wọ́kúlù dọ̀là àlá tètè náà o kò fẹ́ gbọ́ ó hé tiẹ̀ ń bínú so yóò wá fẹ́ bíi pé káṣẹ̀ kó tiẹ̀ parẹ́ kú òun náà ló bá ti pé táwọn èyí bá ti rí i pé àwọn oní hadithi sọ̀rọ̀ nípa hadithi kan báyà ìfàǹfà wà lọ́dọ̀ wọn nípa hadithi yẹn wọ́n sáré lọ síbẹ̀ ni Ya kò lálàáfíà ẹ̀yìn kọ́lá wọn sọ pé kò lálàáfíà wọn náà ní sọ́mọ́ sọ pé wọ́n ní wọ́kúlù dọ̀lá láti fi náà tó wà níbi ẹbí eh, eh, kìíní yẹn wípé rìwáyà nàṣáyí ni wọ́n àwọn olùbí jẹ́ ní kò sínú hadith wọ́n lẹ́yìn alùsùn rẹ̀ fi kún àbẹ́ tó bá tún kéwú díẹ̀ ń tiẹ̀ òun gbà pé kíni ń bẹ nínú súnánù nàṣáyí ẹ̀sìn bá so suna ìmọ̀mù nàṣáyí òun ló gba wọ̀kúlù dọ̀lá aláàtín finar òun ló wà ń bi títí ẹ̀ tí wọ́n bẹ̀ tó wá wà ń bẹ̀ onísìn kò sí nǹkan kan tó kó bá hadith ziyada tó síkọ̀ náà ń pè àlékún tó wá látọ̀dọ̀ ẹni tó jẹ́ pé síkọ̀ náà ni ẹ̀ àfa ńlá ni níbi àfa hadith òun náà gbọ́ náà ni kìí ṣe pé nìkan tó ṣe pé àwa sọ pé bóyá ó sì wí ni bóyá ó ṣe mistake ni àwọn ó gbàgbé rẹ̀ ni rárá tó wọ́n mọ̀ wò ó pé bíi pé kí àyà yóò tiẹ̀ mọ́ sọ̀kalẹ̀ ni wa anna dhalika al-hadith lam yarid wọ́n mọ̀ wí sí pé bí káàdìsì yóò tiẹ̀ mọ́ wà ni wípé àdìsì mi ó wà báyìí nísìnyí yóò kàn wọ́n kó dàrẹ́ sí ni àdìsì wọn kàn wá yóò kàn wọ́n kó dàrẹ́ sí wọn ni wọ́n á rí kankan wí sí ẹ̀wọ̀ bí àdìsì ń sọ̀rọ̀ nípa arúgbọ̀n bí àdìsì ń sọ̀rọ̀ nípa sokoto àwọn àdìsì ó wà dàrẹ́ kí á báyìí bi ṣe bí a ti ti sọ̀rọ̀ nípa koma ti kó ma làákùá nínú orí yọmọ tàbí ìhí ànábì tó fi sẹ́mù ní ọjọ́ keje òun na ní kẹ́sì kí ni kẹ́ ẹ kó ma wọ́n mọ̀ wá wọ́ ọ̀nà a tìrì tìrì á tìrì wà ní ẹlòmíràn mọ̀ pé àdìsí yìí onye òun ní wa lọ́wọ́ so irú ẹni irú wọn sì ṣe bẹ́ẹ̀ ẹnìkan nù jọ bẹ́ẹ̀ ẹ́ ọ̀nà ológbà ṣe nǹkan yẹn òun náà ni Ka rẹ jọ ká máa ṣe síkìrì lápapọ̀ ni wọ́n sọ pé kò sí tó ṣe inú ẹ̀sìn ẹnìkan náà àwọn tó wá ń náà kòròkó náà máa ń gbọ́ sí wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ dákun Abdullahi ibn Mas'ud nígbà tẹ kò sí ó wà nú ẹ̀sìn kí máa kó rẹ níjọ kó máa ashabul hilaf àwọn tí wọ́n kóra wọn jọ nígbà ayé àwọn sàábé nígbà táwọn dé ànábì lọ tán nígbà àwọn tó délẹ̀ àwọn sàábé tí wọ́n kóra wọn jọ tí wọ́n wá tẹ́nìkan wá sọ fún wọn pé ẹsẹ̀ la ilaha illallah ọgọ́rùn-ún wọ́n wà ní súnánù dárì ní ẹnìkan sọ fún wọn pé tó má ti wá ṣe la ilaha illallah lóhùn kan lọ́gọ́rùn-ún tán wọ́n sì kó kàkà rẹ̀ tán ń kà tọ́ba ṣe tán yóò ní kábírù mí à ẹsẹ̀ Allahu wọ́n ní kí ló fà á wọ́n á bèèrè lọ́wọ́ rẹ̀ kí wá ló fà á kí Abdullahi ibn Mas'ud ti wá lọ lè takò wá ẹ̀mí tó fún wa ni wọ́n ní ó ní Abdullahi ibn Mas'ud yẹn kò fi bẹ́ẹ̀ pé kò fi bẹ́ẹ̀ gúd nínú àwọn sàábì yẹn pé kò fi bẹ́ẹ̀ pé pé kò fi bẹ́ẹ̀ makéwú náà dáadáa pé kọ́dà àwọn àyà kan bẹ tí máa ń ka anú Al-Qur'ani máa ń kọ lẹ́nu kílẹ̀ mọ̀ tó fẹ́ ṣe sẹ́yìn pé àdìsí tó wà nísìnyí àdìsí irun mọ́kọ́ náà bàtà àdìsí wa rún mọ́kànlá lójú táyé lójú gbogbo àwọn èèyàn ẹni tó sì ló béèrè ọ̀rọ̀ yìí wàláì lọ́mọ kékeré ni ọmọ kékeré ni dákùn ó ní béèrè sẹ́wọ̀n pé àwọn béèrè ọmọ kékeré mi sẹ́yìn owó rò pé kò ní béèrè kankan tí ó méjì sẹ́ǹsì kìdẹ̀rẹ́ ọmọ ọkà pé dákùn báyìí báyìí báyìí bó ṣe rọ ti dànù ó ti bí ọlọ́run ti sọ kalẹ̀ fún anabi abdullahi masudu wa anabi ni man eh, arọ́dà an yaqra alukur'an gàdán sọ̀rí ìyá ẹni tó bá fẹ́ máa ka alukur'an ní rọ́ ní tútù bó ṣe wá ẹni tó bá wàlẹ̀ yaqra bi qira'ati ummi ibn ummi maktum kó máa kà á bí abdullahi masudu ti máa ń kà anabi nu ba ìwọ wá ní kọ́lá àyà kan máa ń kọ lẹ́nu <laughs> so anabi ń bò míì níjọ́ ń bẹ́ẹ̀ bí hadith anabi tá anabi ní kí abdullahi ibn masud ó ní kó máa ka alukur'an fóun abdullahi ibn masud wà sọ́ba anabi pé akọ̀rọ̀ wà alayka unzil nítorí aka kur'an fún ọ ní òye pé wọ́n tó wọ́n náà sọ̀ kalẹ̀ fún anabi wa ni fẹ́ kí n tún gbọ́ lẹ́nu ẹlòmíì so bàtà abdullahi ibn masud wà bẹ̀rẹ̀ ka alukur'an fún anabi ó wá débi àyà kan قل وكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا bóò ní ó sèé dọ́dọ́ gbé dàlùkì yá ma tá a bá mú gbogbo tá a bá mú olùjẹ́rìí wá fáwọn àlùmọ̀ kọ̀ọ̀kan ẹni tí ó máa jẹ́rìí tá wá mú rẹ̀ ànábì náà wá pé wọ́n náà wá jẹ́rìí lórí àlùmọ̀ rẹ o bóò ní ó sèé rí àyà àyà ànábì bá sọ pé hasbuk ànábì ti ń sunkún ànábì wá ń sunkún ẹni tó ka Kùránì fún ànábì ti ń sunkún tánàbí sì ń tọ́ka wa pé ẹni tó wá fẹ́ máa ka kùránì rọ̀ tí wọ́n bómi là á gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀kalẹ̀ kó máa kà á pẹ̀lú ìrọ̀ ibùdó omi Maktum Abdullahi ibn Mas'ud wọn náà ń pè bẹ́ẹ̀. ibi tí mo ti lọ ni pé àwọn méjì àti ẹrí hùn ẹ́ tó bá jẹ́ pé sàábé ni ó di wọn lọ́wọ́ lójú ọ̀nà wàláhì wọ́n ti sàábé hùn dànù ẹnu mọ àwọn tí wọ́n yé lè ti dànù ní gbangba òun náà ni àwọn tó bá já àwọn àfa àti wọn gbà fún láwùjọ yìí àwọn àfáà tí wọ́n gbà fún láwùjọ torí pé the same ọjọ́ tí mo lẹ́nu ń sọ̀rọ̀ yìí the same ọjọ́ òun náà ó ń sọ̀rọ̀ ìkúnlẹ̀ ìkúnlẹ̀ dá ní ìgbàgbọ́sí tó ṣe ẹni nǹkan tó wá béèrè pé tọ̀ ẹlákùn bàbá kàmáìlì bàbá wa kàmáìlì wọ́n ní ìkúnlẹ̀ ò dáa ẹ́ bàbá wa ní mọ́sìgbá wọ́n ní ìkúnlẹ̀ ò dáa wọ́n ní bẹ́ẹ̀ bá wọ́n ní kíkí Islam òun náà ní ká dé wáyé ká bá ọ̀ra wa lọ́wọ́ bẹ́ẹ̀ bá kúnlẹ̀ fúnra yẹn àtẹni tó wọ́n kúnlẹ̀ fún àtàrí tí wọ́n kúnlẹ̀ tó náà kúnlẹ̀ fúnra fún yàn àwọn méjì ní ó dùn ọjọ́ wájú ọlọ́sọ̀rọ̀ àdìjọ́ ìkìyàmà ẹ̀ níbo làwọn àdàbíyà wà níbi ọ̀rọ̀ bàbá wọn yìí níbo làwọn àdàbíyà wà tòkí bàbá ìyẹ́bí bàbá kan náà ló sọ̀rọ̀ yìí nìsín ọmọ wa mọ̀rọ̀ wa wa ni ẹ lóòótọ́ bàbá sọ bẹ́ẹ̀ lóòótọ́ ẹ mọ̀tòtà wa ń wá àwọn ọ̀nà tí ó gbà ṣe tàwíìlì àmọ́ sọ ó wá ọ̀nà tó jẹ́ pé ọ̀nà tí ò níbi fi ẹni àbùkù kan bàbá ẹ̀dí báwọn nìsín àmọ́ ó lè fi ẹnu àbùkù ó lè fi kàn sábẹ́ ànábì mo sọ fún kanáà ní wọn jẹ́ onípe ọ̀dà ṣé iṣẹ́ adamu náà sáà kọ́ lórí nípa ọ̀rọ̀ kúnlẹ̀ yìí ee ó ní àtẹ lọ́rọ̀ bàbá ń bẹ̀ wọn ni wàláì nínú àwọn tí ó mọ̀ ní markazi markazi làwọn wọn làwọn ò tẹ̀ lọ́rọ̀ bàbá ń bẹ̀ wọn tó ẹ jẹ́ pé ó túmọ̀ pé kí ni wọ́n kálukú náà ìfẹ́ inú rẹ̀ ní tẹ̀lé èyí tó bá bá ìfẹ́ inú rẹ̀ mu wọ́n mu èyí tó bá rí pé ó fẹ́ ṣe bákan lára wọn pàá tì gbogbo ẹni tó bá wò ó sọ wọ́n pa á ti nì ọ̀rọ̀ kò bá ti ànábì sallallahu alaihi wasallam ló sọ. tó àtẹ́kọ̀ọ́ Ibn Taymiyyah wọ́n ní walau amkanahu kashful hadithi kashful hadithi min qalbihi wọ́n ní tó bá rọrùn fún onífẹ̀ẹ́nu ipe kó ṣe kí ni kó hadithi fóònù ọ̀ka ara rẹ̀ gan hadithi wọ́n mọ̀ sínú ọ̀ka rẹ̀ yóò ṣe wàkílà ba'di ru'usil jahmiyya wọ́n ní kanú àwọn eléré àwọn jahmiyya àwọn náà pẹ̀lú àwọn jàmíyà àwọn tó ń gbà pé kùránì ẹ̀dọ́ ọlọ́run ni so ìkánú àwọn eléri wọn wọ́n ní àṣẹ́kù ní ma basharu al-Muraisi aw ghayruhu wọ́n ní báyá basharu al-Muraisi ló kọ rẹ̀ abẹ́lùmí nínú wọn wọ́n lóun ló sọ̀rọ̀ yìí annahu qala wọ́n sọ báyìí pé tí máa fẹ́ sísọ lérí irọ́ mọ́sí àbí àwọn mí nàlù kùránì tó ju kùránì lọ pé kùránì yìí gan ni máa fẹ́ dí wa lọ́nà nítorí pé wọ́n ti la ọ̀nà sábẹ́ máa nìkan lẹ̀ wọ́n sẹ̀ wá wẹ́ẹ̀dì kọ́nà wọn wọ́n wá dáhùn ayé àánú alukùránì tí wọ́n ń takò wọn àwọn ní kò sí nǹkan kan tí ma fẹ́ kó àbùkù bá mọ́sí àbí àwọn yìí tó ju kíni lọ tó ju lọ ó wá fẹ́ gbé àwọn mọ́nà ó ní fàákìrù فأقروا به في الظاهر ثم حركوه بالتعويل ó ní ẹ̀fẹ́ nílẹ̀ o tálùkù ánìbá sọ ẹ̀fẹ́ nílẹ̀ ní gbangba ثم حركوه بالتعويل lẹ́yìn ìgbà yẹn ẹ wá chéǹjì ìtumọ̀ rẹ̀ ẹ má tù lọ síbi tí ń sọ ìtumọ̀ tó hàn ẹ wá chéǹjì ẹ̀ ọ̀nà tẹ́ ẹ lè gbanú pé táàbì rí sa alukur'an àlejò pa alukur'an àti dànù àmọ́ ẹ̀ka alukur'an nílẹ̀ àmọ́rọ̀ tó sọ onísìn ẹwà tú lọ tọ́nà bùmí so wọ́n ni wọ̀yíkọ́ọ̀lù ináhù kọ́ọ̀lù wọ́n ni ìtumọ̀ wá sọ báwọn èèyàn rẹ̀ pé ìdàṣẹ́jù alaykum bil hadith ẹ̀rí pé ọ̀rọ̀ wọn wọ́n láwọn tí wọ́n fi jọ láwùjọ wa lónìí wọ́n ní ọkùnrin ọ̀kan náà àwọn jàmíyà yìí ìmọ̀ sọ fáwọn èèyàn pé ìdàṣẹ́jù alaykum bil hadith tó máa fẹ́ lo hadith tó máa fẹ́ fi jẹ́rìí lé lórí tó fẹ́ mú hadith tí wọ́n fẹ́ fi takò yín lórí nǹkan tẹ́ ẹ wà yìí fàgálì tó hun bí tẹ̀kìdì ẹ ti bá wọn nísìnyí ẹ sọ pé irọ́ ni wọ́n pa ẹ sọ pé irọ́ ni hadith mu fàgálì tó hun bí tẹ̀kìdì ẹ pè wọ́n ní irọ́ pẹ̀lú pé kíni ànábì ò sọ bẹ́ẹ̀ sẹ́kẹ́ bẹ́ẹ̀ láwùjọ wa lónìí <laughs> ẹgbẹ́ hadith kí pé hadith tó yẹ pé parọ́ rẹ̀ má nẹ́bi hadith tẹ́ ti fi kún tẹ́ ti yọ nǹkan tẹ́ aláìní náà lẹ́ni tó bẹ́ẹ̀ sọ pé sọ̀rí Bukhari ọyẹ ká tún yẹ̀wò dáadáa ẹ̀ àwọn kankan mẹ́tọ́ yẹ káwọn yọ kó bẹ́ẹ̀ kí ló fà á nítorí kó rí yóò tẹ ẹ̀rọ nínú sọ̀rí Bukhari tọ́lọ́ sí ìrìnlẹ̀ ẹnu súnà Nabi sallallahu alaihi wasallam tó ó ní inú ọ̀rọ̀ tí eléré àwọn jàmíyà ló sọ ọ́ ó ní sọ́mọ́ fẹ́ onídàájú alaykum bil hadith sọ́mọ́ pé hadith ni wọ́n fẹ́ lò sọ́mọ́ fi tẹ̀rí fún yín wọ̀gá ní túhùn bí tẹ̀kìrí ẹ sọ pé irọ́ ni hadith yẹn ẹlànà bí òwe ẹ rí pé kùránì kò lè sọ pé irọ́ ni kùránì ó ní káwọn ṣe kíni káwọn ṣe tàwíl ẹ̀rọ ń bẹ̀rẹ̀ yàní ẹkún onítùmọ̀ mí ọlọ́run gbà lérò kọ́run ló gbà lérò ní ó ti bá ó ní wàyí dáṣájú bí àyà àti wàhálì tó hùn bí tàwí tàṣọlẹ̀ kan wọ́n máa fẹ́ mú àyà wá wọ́n fẹ́ fi àyà tẹ̀lé lórí ẹsẹ̀ kíni ẹgbàlè tó hùn ẹ sọ pé wọ́n wrong ẹ sọ pé wọ́n ṣe mistake pẹ̀lú kíni pẹ̀lú tàwí sẹ́yìn bá ti ṣe tàwí lù ẹ̀ nísìn ẹ wà sọ fún pé sẹ́yìn ń tún mistake ni tọ́lọ̀ ń gbà lérò nìyí ó ní ọ̀nà tẹ́ máa gbà tẹ́ fi máa bá wọn lò fún àfáàní wọlé hádà tajidul wahid min haula ó náà ló fà tẹ́ fi rí ẹ̀rí mú àwọn tá à ń sọ yìí la yuhibbu tabliga nusus nabawiyya kò ní fẹ́ kéèyàn máa sàlàyé súnà nàbì fáwọn èèyàn àwọn tó bá ti jọ́rọ̀ súnà nàbì kò ní fẹ́ kó máa jẹ́ tìgbọ́ àwọn èèyàn bal qad yakhtaru kìtìmánà zálìkà wà náà yà á ní ìṣà àti ọ̀tẹ̀blígì wọ́n lè rí pẹ́lú mi gan yóò fi fáwọn àgbẹ̀kọ́ wọn fi súnà nàbì pamọ́ yóò sì bíbá kó máa kọ dí àwọn èèyàn pé kámọ́sàlì àyè súnà bá àwọn èèyàn yóò máa ṣe ẹ pé àwùjọ tó ti kọ tíra yìí nìsín ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọn yóò máa ṣẹlẹ̀ káàkiri gbogbo àwùjọ ni ẹ rí i pé ibi tí wọn bá ti máa sọ̀rọ̀ súnà àwọn èèyàn fẹ́ kí ó ṣe kí ni kó tiẹ̀ má jáde ọ̀rọ̀ má jáde ẹnìkan sọ ń jò ní wọn ni wọn ti fẹ́ bẹ̀rẹ̀ wá sí wọn òun máa lọ lè ti àwọn ọmọ ọmọ lé ni òun lọ ti àwọn ọmọ yàrá òun fún wọn ní house arrest <laughs> ẹ lágùn nítorí kíni nítorí pé káwọn bá gbọ́ súnà pé eléyìí ní ìsìnkí ló fà á wọ́n pẹ́rú ẹni bá ní kápá láti pé ká má sọ̀rọ̀ súnà nẹ́bì mọ́ yóò ṣe kíni yóò ṣe orí rẹ̀ náà làfà sọ níbí ó ní khilafan lima amara Allahu bihi wa rasulihi eléyìí sì yapa tí ọlọ́run pa àtẹ rẹ̀ ó yapa tí anabi sallallahu alaihi wa sallam tó pa wá láfẹ́ mina tabligi anihu ipe ká máa ṣe kíni ká máa jíṣẹ́ nípa anabi sallallahu alaihi wa sallam tó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sheikh wa ibnu Taymiyyah rahimahullah inú tírà àwọn ìhàjú sunnah nabawiyya so eléyìí tí wọ́n gbìyànjú láti ṣàlàyé fún wa ń bẹ̀ òun náà ni pé kò sí ẹni tí ó máa tako súnà tí ó máa ṣe àdádálẹ̀ àyàfi kó má fẹ́ kí bí súnà ò hàn ẹ̀wọ̀n ẹ̀wọ̀ àwọn jálà bí nìsí kí ni bí wọ́n nípa súnà ẹ̀ sábà ní ká máa ṣe wá sí ní ìjọjúmọ́ ká máa sọ nípa ìwẹ̀ bá a ṣe máa ṣàlùwàlá bá a ṣe máa wẹ̀ bá a ṣe máa tajà bá a ṣe máa ṣe gbogbo àwọn bí àwọn ìdájọ́ òní sí ọ̀la inú wọn máa dùn gan ni wọn làwọn náà máa wá gan ẹ̀ á nípa ìdájọ́ táyà mámù abẹ́gbọ́ nípa bí àti máa ń ṣe kọ́ máa ha gbá mi léyìn àmọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú àkídà tó ní í ṣe pẹ̀lú tawhid tó ní í ṣe pẹ̀lú nǹkan tó lá tó léwu fún yàn níbi àdìsọ́kàyàn òun ní fẹ́ gbọ́ eléyìn òun ní fẹ́ gbé léyìn tó àbá kan sọ̀rọ̀ kan jọ kan ó láwọn dé ìgbèríko kan táwọn ti lè ṣe wáàsí àwọn táwọn wá bẹ̀rẹ̀ wáàsí àwọn bẹ̀rẹ̀ àwọn wá ń ṣàlàyé tawhid nígbà tó wá ń sàlàyé tawhid ìmọ̀lọ́run lọ́kan àwọn nǹkan tó jẹ́bọ táwọn èèyàn ṣe láwùjọ ogun tẹ́ ń ṣe yìí ẹ̀kú oúnjẹ ẹ̀bọ ni ebi tá ànábì náà fi bẹ̀rẹ̀ nu ebi ànábì náà mọ̀ pé wọ́n á máa ṣe jàǹbá bí ọjà títà ń dọjà rírà ànábì mọ̀ pé bí àwọn mọ̀hámẹ́lá àwọn ànábì mọ̀ pé wọ́n ṣe déédéé mẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ wà tá ànábì ó bẹ̀rẹ̀ dá wa ànábì bẹ̀rẹ̀ láti gé kan jìnà ni bàtà àwọn ni wá ń ṣe wáàsí wọn gbà wá parí wáàsí tán bàbá kan wá dìde pé tọ́ ẹ ṣeun ọlọ́wọ́ bá wa san ilẹ̀ san dáadáa a àdúpẹ́ fún yín púpọ̀ àmọ́ ní tèmi fẹ́ sọ fún yín ni pé tẹ́ẹ̀rí ìtẹ́ sọ yìí òun kó kàn ìtẹ́ sọ yìí nìṣẹ́kọ́ ló kàn àwọn èèyàn màlú aláṣẹ àwọn èèyàn mọ bí wọ́n ṣe ń wẹ jẹ́nàbà àwọn èèyàn màrún kí yíhun lẹ̀ bá kọ́kọ́ bá wa ṣàlàyé fáwọn èèyàn òun ni ò nítorí pé téèyàn bá má làlá ti jù bẹ́ẹ̀ lọ tó wẹ jẹ́nàbà mọ jẹ́nàbà wẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí tàwíìdì rẹ bá ti bàjẹ́ àlùwàlá rẹ wúlò jẹ́nàbà tó wẹ̀ kò wúlò irun rẹ wúlò tó olóyè olófà tó jẹ́ pé odidi thirty years lànàbì sallallahu alaihi wasallam fi sọ̀rọ̀ tàwíìdì tí ò sí nǹkan mi pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ pé ẹ̀fì ẹ̀bọ́lẹ̀ ẹ̀gbogbo àwọn tó jẹ́ òòsà láwọn tẹ́ ń bọ́ àwọn tẹ́ ń papọ̀ mọ́lọ́ ó gbé ẹ̀ lálẹ́ fi sàlàyé fún thirty years ó tó wá dìgbà tánàbí ọdún mẹ́wàá tánàbí bẹ̀rẹ̀ tí wọ́n sàlàyé kíni ànábì á sàlàyé àwọn ìdájọ́ tó wá jẹ́ pé àwọn ìdájọ́ tánàbí ń sàlàyé gan ànábì ò tún fi ọ̀rọ̀ tàwíìdì náà lẹ̀ ànábì ń sàlàyé rẹ̀ so ó ṣe pàtàkì gbogbo àwùjọ tí yẹn bá wà ẹ gbọ́dọ̀ máa sàlàyé àwọn nǹkan tó lágbára so èyàn gbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù wọ ọjọ́ àlìkìyàmà tí yẹn bá lẹ́sẹ̀ lẹ́rù ọ̀rọ̀ rẹ̀ tún fúyẹ́ lẹ́sẹ̀ bá wà ní ẹrù rẹ̀ tó bá tó bá jìyà rẹ̀ gan èyàn ní ṣe gbére nínú ìyà tó bá jọ́ gbé àlìkìyàmà àmọ́ tẹ́yàn bá ní ẹbọ lẹ́rù eléyìí Allah subhanahu wa ta'ala ti sọ fún anáàlù Qur'an ní gbogbo anájọ gbàgbọ́ ni so àwọn àmọ́ bóyá iná wa ṣe kíni bóyá ẹ gà á látọ̀ wa ní tìyí pẹ̀lú tahwil ni ó ní inna Allah la yushriku la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalik ọba àlekọ́ lánà ò ní forí jin kéèyàn ó ṣẹbọ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ forí jin nípa ọ̀rọ̀ ẹbọ yẹn wọ́n á rọrùn gan ni ká máa sọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nípa tó ní í ṣe pẹ̀lú ẹbọ wọ́n yẹ kéèyàn máa sọ fáwọn èèyàn tó tí o bá ti ní jẹ́ kéèyàn kí làwọn Yorùbá lè yàn máa ṣe èèyàn máa fomi ọkà àti ẹ̀fun ni ẹni tí o bá ti ní ojó tí o bá ní ojó tí o ní jó yó ó wàá dá mi ti ẹ̀fun pẹ̀tọ̀ ìjọ adé tí dàwọ́ mi jẹ́ náà lélẹ́yìí bó ti yẹ kéèyàn máa ṣe níbi ọ̀rọ̀ tàwíìdì nu. nígbẹ̀yìn àfáàní tílíkà àmàrọ́ tó kú bí nàbí sallallahu alaihi wasallam wa ta'zimuhu owó ìta àkàtúwájú fúnra wáyìí òun náà ní àwọn àpẹẹrẹ táàfin máa mọ̀ pé èèyàn fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam wa ta'dhimuhu àwọn àpẹẹrẹ táàfin máa mọ̀ ipé kíni táà mọ̀ ipé èèyàn bàbàrà ànábì sallallahu alayhi wa sallam tuqasu biha darajatu ta'dhim eléyìí láàmà fi ń wọn kéèrì náà fún wa eléyìí náà láàmà fi ń wọn daraja wa bá ti bàbàrà ànábì tó fún wa táà tó bá ṣe rí lára wa láàfin máa ma bá a ṣe bàbàrà nẹ́bì tó téèyàn bá ti wá ara rẹ̀ sínú gbogbo àwọn kan tá a kà í nìsín a jẹ́ pé kí ni kò bàbàrà nẹ́bì tó yẹ kó wá ara rẹ̀ sí ń bi àwọn kan tó yà rẹ̀ ń bi àwọn kan tó a jẹ́ pé bàbàrà nẹ́bì ò ṣe kí ni kò bàbàrà tó nǹkan lọ́kàn rẹ̀ náà nù àfi kéèyàn jẹ́ káànábì ó bàbàrà lọ́kàn yẹn dáadáa tó ànábì yẹn bàbàrà lọ́kàn yẹn pẹ̀lú àdádálẹ̀ wa tufhasu biha hararatal mahabba gbogbo a máa fi ṣe ìwádìí bí ìfẹ́ ànábì ṣe gbóná tó lára yẹn gbogbo ìfẹ́ ànábì ṣe hot tó ìfẹ́ ànábì hot lára wa jura wa lọ máa ń fa ànábì ṣe ẹni sìn kọ́lá ìlòmíì kò tiẹ̀ ní ara rẹ̀ ní ti bákan wọ́n bá ti ń fi ànábì ṣe àwẹ́mi túnà ṣe ẹ̀ẹ́tẹ́ bá rẹ̀ lómi gan ẹ̀ẹ́rì kojú ló ti yí padà ojú ló ti pọ́n ẹ̀ẹ́rẹ́ lómi gan kọ́lá tí ó bá sọ̀rọ̀ gan yóò ti máa gbà látara pé kíni kéde pé gbígbọ́n àtẹ̀rù o gbígbọ́n pé é túnà ànábì ń fi ṣe ẹ̀yẹ báyìí túnà ànábì ń lálàsí báyìí ọkọ̀ àbá parí ọ̀rọ̀ náà pẹ̀lú àdúrà pé abẹ́ Allah subhanahu wa ta'ala an yu'inana pé kó ràn wá lọ́wọ́ wa ikhwanana al-muslimin kó sì ran gbogbo àwọn ọmọ ìyá wa mùsùlùmí lápapọ̀ kó ràn wá lọ́wọ́ ajma'in lápapọ̀ ala iltizamiha kó ràn wá lọ́wọ́ lórí ká lè dún ní mọ́ súnà àti gbogbo àwọn àpẹẹrẹ tí ẹ̀ máa súnà nábì sallallahu alaihi wasallam yìí máa hayayna lókun ìgbà tá a bá fi ń tẹ̀mí gbogbo tá a bá fi wà láyé àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká lè tún ní máa ìlànà anabi sallallahu alayhi wa sallam kò sí nǹkan tí máa dùn máa mú mi ní ẹ kò sí bẹ́ẹ̀ ṣe máa rí adùn ìmánì ju kó jẹ́ pé kí ni kí n fẹ́ràn anabi lọ kí èèyàn ó fẹ́ràn Allah subhanahu wa ta'ala kí n fẹ́ràn anabi sallallahu anabi sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadith kan ó ní àwọn nǹkan mẹ́ta kan bẹ tí máa ń bẹ lára àyàn ó lè yàn ó máa rí adùn imani taste imani náà ní adùn nígbà tí yàn bá láwo inú tí ma ń dùn imani náà ma ń dùn lọ́ka yàn sàgbé tí yorùbá bá sọ pé inú mi dùn sàgbé kì ezigbo ṣe bóyin wa nù rẹ̀ ẹ̀ orí kìíní kan tí ó dùn máa ni wọ́n ní ìfẹ́ wọ́n ní ìdùnnú rí imani tá a rí hun òun náà wá ní adùn máa gbọ́ máa gbọ́ yàn ní kan wá bá ti bá ti ń bẹ lára imani náà wa alákọ̀ọ́kọ́ ni kó jẹ́ pé àtọ́lọ́ àtànẹ́bì ó ipá àwọn méjèèjì lèyàn fẹ́ràn jù ju nǹkan ní tó bá ti wọn lọ alákọ̀ọ́kọ́ nù lèyàn bá lè gbìyànjú tó bá ti fẹ́ tó ipá ọlọ́ àtànẹ́bì gbogbo nǹkan mi lọ kì í sọ̀rọ̀ o tó jẹ́ pé tọ́lọ́ bá pa aláṣẹ ìbẹ̀lẹ́ ti rí tọ́lọ́ bá àtànẹ́bì bá ní kéèyàn ó fẹ́ràn èèyàn kó má wàá fẹ́ràn ẹ̀ torí kankan àbí torí ọlọ́run alágbájá ẹ̀ tí wàá fẹ́ràn ara yìí tó báyìí kó lọ́wọ́ wàláhì òun fẹ́ràn ẹ̀ torí ọlọ́run ẹ̀ ẹ̀ ti bá mi òun fẹ́ràn ẹ̀ torí pé kíni òun fẹ́ràn ẹ̀ torí pé ìtẹ̀lélá nàbí sallallahu alaihi wasallam ẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yàrá àwùjọ lónìí láwọn tó jẹ́ onísúnà ẹ̀rọ àwọn ẹlòmíì wọ́n fẹ́ lára wọn ẹ̀ máa wò pé ah, wọ́n àjọ bí pọ̀ ni wọ́n sì jọ bí wọ́n pọ̀ ní tí fẹ́ lára ara wọn náà ni pé kí àpẹẹrẹ súnà nẹ́bí tẹ́bá lẹ́rù lẹ́rù máa ti rí súnà báyìí kọ́lá kó má máa rí kó má rí yóò jọ bí ah, alhamdulillah inú rẹ̀ ó sì máa dùn látara kí ni látara pé ó fẹ́ràn rẹ̀ torí ọlọ́run irú fẹ́hùn téèyàn bá fẹ́ràn yàn bẹ́ẹ̀ èèyàn máa rí adùn ìgbàgbọ́ èyí sì fẹ́ owó torí mo fi fẹ́ràn rẹ̀ torí pé ń bò mí lówó èyí sì fẹ́ torí pé ó jẹ́ fámìlì mi torí pé jẹ́ bàbá mi ẹ̀rọ ti bá mi natural ìfẹ́ lélẹ́yìn ìfẹ́ nítorí tọ́lọ́run torí tẹ̀sìn so inú àwọn kẹtẹ́ àmà fi mọ́nu wà á yẹ kọ̀rọ̀ ha á yẹ àwùjá fi kófù inú tẹ́yà tó máa fi gbọ́ àdùn ìgbàgbọ́ òun náà ní kéèyàn kó ìra pé kéèyàn padà sínú kúfúrú nínú kèfèrí kàmá yẹ́kọ̀ọ́ hàn yóò kọ́lá fi náà ba'da idh anqadhahu Allahu minha gẹ́gẹ́ bí ẹ ṣe máa kórìíra bí ó ṣe máa kórìíra pé kí ẹ kọ́ lọ́mọ jù ẹ̀ sínú náà tọ́ba dákọ̀ náà nìsín tọ́ba táwọn ìgbà ń sọ̀rọ̀ tó bá dákọ̀ náà ànábì yóò wá sọ kúrò níbẹ̀ yóò wá sọ ní máa ń ka Qur'an tó bá débi ọ̀rọ̀ náà yóò wá sọ kóbi Allah subhanahu wa ta'ala tó tọ́ba dákọ̀ náà náà ẹ̀ làwọn náà nìsín tí ó jáde lẹ́nu tiwa náà ẹ ọlọ́mọdé àwọ̀ náà ẹ̀sìn bá wọn so àdúrà wàhánà lásán ẹnu náà ó sì rán lásán àbíkẹ́ òsì kìíní àbíkẹ́ òsì tẹ́tí òfin ní wọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà lè máa fi rí adùn ìnígbàgbọ́ àbí Allah subhanahu wa ta'ala wọ́n sàti àlékún àgbọ́yé sí rẹ̀ fún wa so eléyìí òun náà ni ó jẹ́ ìgbẹ̀yìn nínú tí a sọ nípa ìpápá táǹkì níta Ànábì sallallahu alaihi wasallam àti àwọn ìtọ́ka táàbí máa rí pé ẹni pé ànábì sallallahu alaihi wasallam tó bá tún díjọ́ mẹ́jọ á tún bọ́ sínú agbani míì nínú tó ní ṣe pẹ̀lú tawhid nínú àkídà náà ni nínú tó ní ṣe pẹ̀lú àdìọ́kan alùsùnà wal jama'a àbí Allah subhanahu wa wọ́n dà sọ́wájú ìgbà náà lọ ó ṣe àlékún ìmọ̀nà fún wa ó ṣe àlékún òkun ara fún wa innahu waliyyu dhalika wal qadiru alayhi ala wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi عليه السلام نعم آه بيري كان بيري هنا نبي nípa wàlímàtù nìkà pé kí ni nǹkan gbà kí ni bá ṣe wàlímà nìkà nínú súnà nàbì gan kí ni tí wọ́n pè bẹ́ẹ̀ pé ìdá máa bá ṣe máa ń ṣe láwùjọ wa tí wọ́n gba tó fọ́kọ ìyàwó tí wọ́n gba tó fún ìyàwó tí wọ́n máa wá kéwú káàkiri pé síbẹ̀ náà ni tó eléyìí kò sí nínú wàlímà tánàbì nìkà sí wàlímà tánàbì sallallahu alaihi wasallam tọ́ka wa sí àsìkò tó dáa jù òun náà ni kó jẹ́ pé lẹ́yìn ìgbà tí ọkọ tó bá ti wọlé fọ́yàwó rẹ̀ ẹ̀ nígbà tí wọ́n ti fìyàwó pọ̀ tán ẹ̀ o ti wá mú ìyàwó rẹ̀ délé rẹ̀ ẹ̀ ti wá jọ lájọṣepọ̀ kó wá pe àwọn èèyàn sí wàlímà pé kán wá jẹun so anabi sọ fún abdulrahman bin awf radiyallahu anhu anabi ni awlim walaw bisha anabi ni ṣe wàlímà ìyàwó tó gbé yìí anabi jọ wà ní madina pẹ̀lú abdulrahman bin awf ni abdulrahman bin awf kò sọ fún anabi kóun lè sọ̀rọ̀ ìyàwó kò sọ fún anabi kóun bẹ́ẹ̀ ṣe ákídù nìkan ọlọ́wọ́ ànábì kó kóun kó wá ṣe nìka àfáwọn ẹ̀sìn báwọn ó ṣe nìka ń tiẹ̀ tí sì ń bá tiẹ̀ lọ ànábì wá pàdé ẹ̀ ànábì wá rí nǹkan kan lára rẹ̀ ní tó jọ mọ́ bíi kání ọ̀tọ̀ obìnrin tó yí lára ànábì wá béè lọ́wọ́ rẹ̀ pé ewolele Abdulrahman wá ní àwọn ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni ànábì ló gbéyàwó ànábì ní aolim wàlàó bìṣà ànábì ní ìyàwó tó gbé yìí ó ṣe wòlímà rẹ̀ o kọ́dà bí ò bá lágbára ju ewúrẹ́ kan lọ kó fi ṣe wòlímà rẹ̀ ànábì ò béè lọ́wọ́ rẹ̀ pé àá èsè nígbà tí ń sáàbù òun fi máa ń gbéyàwó sílé òun ti ẹ̀wà kùn mí gbọ́ rárá so ànábì ò sọ bẹ́ẹ̀ ànábì ò ló ti láìsí so àwọn sábẹ́ ànábì kò sínú lànà wọn wípé kó jẹ́ pé tọ́ba fẹ́ ṣègbéyàwó ọmọ wa lọ́lẹ̀ bá kọ́dà á tún rápẹ́ rẹ̀ gan nígbà tí nígbà yé nígbà yé Umar ibn al-Khattab ni radiyallahu anhu nígbà Umar ibn al-Khattab ó fẹ́ fẹ́ ọmọ Ali ibn Abi Talib tí orúkọ rẹ̀ jẹ́ Umm Kulthum ó wá ránṣẹ́ sí Ali ó wá sọ fún Ali pé ọmọ èyí tí wù ú òun fẹ́ fẹ́ Ali wá ní àtọ́mọ yóò wá kéré Ali ni kò kéré so Ali Umaru ni kò kéré Umaru wa rán sí ẹ̀dí báwọn Umaru wa rán ọmọ yẹn wá ni sọ ìran wa tí bá ti rán sí ọ tó bá ti wá tó bá wù ọ tó bá ti wù ọ mo ti fi fún ọ dànù ẹ̀dí báwọn tòbó ti wá rán ọmọ yẹn lọ ọwọ́ adébẹ̀ ó sì fi fún umaru ti wá rí kó wù ó ó ti wá dọ́dọ̀ umaru tó dọ́dọ̀ umaru tán bí umaru ti fẹ́ fi ọwọ́ gba kọ́ mu lọ́ báyìí kò sì yarí nù ó bá bínú ọbẹ̀ sọ̀rọ̀ pé tí ẹ bá ti pé orí kò jẹ́ kàlífà ní tó wọn bá ṣe fún ọ ọdún yarí bí kí ọkọ ẹni tó bá fọ ọkàn obìnrin tí yóò lẹ́tọ̀ọ́ sí obìnrin ó ṣe yarí pé irú rọ́bìṣì wọlé léyìn irú ranù wọlé lóhun níjọ́ la bẹ̀rẹ̀ kíní kátà ṣe tẹ́wọ́n gbogbo àwọn tó máa ọmọ yẹn tà wá yarí fún Umar bin Khattab ó wá lọlé bá bàbá rẹ̀ ẹni tẹ ẹran òun sí kíní kan ní ọkọ rẹ̀ nù ẹsẹ̀ báwọn mo ti fi ọkùn ni ẹ wò kán báwọn sẹ́yìn pé kò sẹ́yìn di pé ẹni sọ̀rọ̀ yá o àwọn ta ni ó ti kíná wọ́kọ rẹ̀ àwọn èrò àwọn ilé yín dà ẹ lè kó àwọn ilé umaru wa ẹ lè kó àwọn ilé kíní wa sẹ́yìn pé gbogbo ilé yìí nísìnyí àṣà náà nípa tó jẹ́ pé a wá sọ ọ́ di ìgbà tó jẹ́ pé kíni ìgbà tó jẹ́ pé ọ̀ràn túláàsì nínú ẹ̀sìn àṣà ni kò ní bá àwọn sábẹ́ ànábì bá sábà tán sì bá lọ́wọ́ ànábì òun náà ni pé bí ẹ̀ bá fẹ́ léyàwó kéèyàn ó ṣe kíni kéèyàn ó lọ lè bá bàbá ìyàwó òun kéèyàn lọ tọrọ tó bá ti fi fún yàn ó ti fi ìyàwó fún yàn nu ẹ̀rọ ànábì sallallahu alaihi wasallam o obìnrin kan wá bá nabi sallallahu alaihi wasallam ó ní ká o ó fẹ́hùn ànábì ó dá o ó tún tún sọ ó ní ká ànábì ó fẹ́hùn tẹ́ o ó dá lóhùn ẹnìkan nínú àwọn tó wá wà ń bẹ̀ tó ń jápọn tó ń sì nídìí ìyàwó ọgbẹ́ à ń dáwà kan nídìí ẹnìkan wá bá wà ànábì tó tún wá tó tún dá lóhùn yìí ọwá ní ànábì fi fẹ́mi tó àmọ̀ kó ní nǹkan kan tó fi ṣe tọ́ ànábì wa ní kí ló ní tó fi ṣe sàdáàkì rẹ̀ lẹ́sẹ̀ kan bẹ̀rù náà ànábì ò ní lọlé pé àwọn àlékún àwọn fámìlì ẹ wa ẹ̀yìn wa ní ànábì ní ẹ lọlé ẹ wá sí mami mọ́ ẹ ànábì ní ẹ wá sí introduction tọ́ ànábì ní kí ló ní tó fi ṣe sàdáàkì rẹ̀ ah, ọlọ́run ní nǹkan kan ànábì lọlé wá lọ wá nǹkan tó sàfi sàdáàkì ó ní aṣọ tó aṣọ tó ń bẹ lọ́rùn yìí nìkan náà lòún ní lágbára ànábì ní àtọ́ bá fún ọ lásọ yìí nìkan tẹ́bàjọ fún yẹn kò ní wúlò fóun gan kò sì ní sábà ní fún wọn náà sọ àdébí wa ní lọ wá kọ́dà bí ó bá jẹ́ pé òka onírin òka kùsànrín yàní òka tí ò ní eléri tí èso òka góòdì òka lásán sọ ẹ̀kọ́ òní kanáà ló lágbára tó fún un ó tún wá wáyé iná kò rí àdébí wa ní kí ló hánú alukur'an wà lóun há sóra báyìí sóra báyìí àdébí ní zawajtuka ha bí màmá àkàmì alukur'an àdébí ní mo fi fún ọ pẹ̀lú wọn bá tó ló hánú alukur'an àdébí sì fi fún ọ dọ́kọ̀ àtìyàwó so àgbọ́nsẹ́ máa ń ṣe nílànà nàbí sallallahu alaihi wasallam àmọ́ nǹkan pè ní wàlímà yìí nǹkan pè ní wàlímà òun náà ni ṣe pé nígbà tí a bá ṣe eléyìí tán nìsín ẹnìkan lè má mà sí nígbà wọn bá lọ lé bàbá ìyàwó mi nìsín ṣé bàbá ní bàbá ṣe khutbatul haja táwọn ṣe ní alhamdulillah àbí mi náà mo ti ṣe é ni bàbá ẹ fi ọmọ yín fún mi ó dáa ó fi ọmọ yìí fún ọ tọ ìfún ní sàdá àti iye báyìí òun náà ni a ìfún yẹn ń padà fún sàdá àti ìǹtí ẹ̀ tí ìmọ̀ yìí fún àmọ́ padà fún èyí náà wà nù sẹ̀ríà islam tó àwa ṣe léyìn tán kò sí tó kù kọ́sẹ́ kínní fún wọn sọ pé wọ́n yọ̀ǹda rẹ̀ fún mi tó bá wá fẹ́ báwọn nísìn èmi ò máa lọlé ẹ̀sìn báwọn nísìn wọ́n wá bá mi múyàwó yẹn wá kọ́lá tó máa múyàwó yẹn wá fún yàn ìgbàláyé wà fún yàn ànábì ni ẹ wá àwọn kéékèèké àwọn obìnrin tí mo ti bàlágà àwọn kéékèèké ká máa wá kọrin ká máa lu dúfù kí sórin sọkúsọ o ká máa kọrin tó dáa kásà máa fi hàn pé àmúyàwó ẹ̀sìn báwọn nìsín àmúyàwó lọlé ọkọ ẹ̀sìn báwọn nìsín ká máa ṣe so sábà wá ṣe báyìí nítorí wọn múyàwó kan wá sáànà bí n sọ pé ẹ wà láwọn ọmọ kékeré kan tí wọn máa kọrin fún un pé àtẹ̀yìn náà kún àtẹ̀yìn náà kún pé tọ adé o adé o ṣe tí wọn máa kọ orin ní bọ́sẹ̀ ń kọ ní Lárúbáwá wọ́n sì kọ́ lójú ànábì náà tánábì wá ń jòkó ẹ̀sìn báwọn nìsín láti ṣe kí ni àmọ́ ń bẹ̀rẹ̀ lànábì ti gbà wá láyé rẹ̀ àwọn ọmọ kékeré sì ni kì í ṣe pé olórin kan ní wàá múra rẹ̀ pé olórin bóyá wọ́n ti mọ olórin tí wọ́n pè ní àbó ní wákàtí kan ní wọ́n máa pè lọ́sí bá fi ilé ń kọ́ o tó àwọn ọmọ kéékèèké kọ́dà àwọn olùmọ̀sálà yìí wá pé kò gbọ́dọ̀ jẹ́ professional wọ́n àwọn ilé ìkọ̀wé kọ́ tí gbogbo wọn máa tàṣe náà ni àwọn kan ìgbé wọn yọ̀ náà ni kò gbọ́dọ̀ jẹ́ pé professional tó tún wá ti pàdé kalẹ̀ pé níwò là ń tó bá dijọ́ kejì ọkọ ìyàwó wa invite àwọn èèyàn pé ẹ wá wàlímà yóò wá pé àwọn èèyàn wá wọ́n wá jẹun tó iná ń pè ní wàlímà nù tó kò sí nínú súnà Ànábì sallallahu alaihi wasallam káwá gba pátíà àti alifulani fún ìyàwó àtọkọ ìyàwó níwájú imam ẹ obìnrin tí wọ́n ní kó lo jìbáàb kó fi ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ yọ́tà ń sọ yìí kò wọ́pọ̀ ní fi ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ náà ó fẹ́ fi àwọn èèyàn jọ̀ọ́ ọ̀ṣọ́ tiẹ̀ ni ó sì dáa jù ọ̀sọ́ tiẹ̀ ni ó dáa jù ń jọ̀hún kọ́lá tẹ́ bá rẹ̀ lómi ti máa ń lọ bí ìyàwó mi àwọn èèyàn tún máa ń sọ fún ni pé wá nígbà èsè wọn ìyàwó ìmúra yìí pọ̀ o ẹ̀dì bá rí wọ́n tún sọ fún pé kó tún rẹ̀ ìmúra tiẹ̀ ńlẹ̀ díẹ̀ kó má jẹ́ kí ìyàwó dàpọ̀ tó ọjọ́ tóbi ni wá sí ọ̀sọ́ ọ̀sọ́ tó dáa jù ń gbèsè ayé rẹ̀ ó sọ̀tọ́ yẹn kò tún wá gbé nǹkan borí ọ̀sọ́ òun òun náà ní tẹ̀lé àìsílámù wa ní kó wá jòkó níwájú ìmáàmù ẹ̀dì bá rí yóò wá jòkó wájú ìmáàmù kan láàlì bẹ̀ lọ́wọ́ rẹ̀ tó tọ́ o ìtọ́sẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fi ìsìn ojú ó ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń kọ́ wá jòkó wájú àmà níwájú ìyàwó yàwó ń gba alif lami fún ẹ̀sìn báwọn nìsín ìpínlẹ̀ ìyà ni kò sínú ẹ̀sìn obìnrin mi náà ní ti látara bẹ̀ obìnrin mi náà tí ò kéwú tí ò mọ ọba wa ku bí oṣù kan tí ó ṣe àwa ṣe kangaroo kìnnìkan fún ẹ máa wá kọ ní wọn àmọ́ kọ́ ní fatia àti alifilami wọn àni oníwòlímà oníwòlímà ẹ̀sìn wa ẹwà kọ́ ní òun náà wà ká alifilami fún fatia àti alifilami ẹwà tí wọ́n fẹ́ ka ẹ̀tàn akáyọ̀ òkè ìgbé tọ́ ẹ dákun ẹ máa sọ àdá àkọ́lọ́ jẹ́ kíyàwó sọ̀kalẹ̀ ládàá o kí ló gùn ó fẹ́ kó didi kùránì ẹjọ́ bí o bá rí fatia kà kí ni mí kírun láti jọ yìí tí o bá fatia kà tó wọn wà ní kọ́lọ́njì ó sọ̀kalẹ̀ ó tún wá sọ̀kalẹ̀ tán ẹ̀dí wà nísìnyí ẹ̀tún máa dáwó pé ó sọ̀kalẹ̀ àbí ọwọ́ pé ọkọ ìyàwó sọ̀kalẹ̀ òun tún máa gbé káàkiri ìyàwó máa gbé káàkiri ó máa lọ fún báwọn èèyàn gbélé yìí tó sọ̀rọ̀ àdán láláì ní fi ẹ̀kan tó méjì àdádálẹ̀ ni dídí àní kò sí nínú ẹ̀sìn ẹ̀sìn báwọn ní ìtàn pè ní wàlímà òun náà lélẹ́yìn kápẹ́ yẹn kí wọ́n wá jẹun kò tó Thank you. béèrè méjì lọ́wọ́ alábẹ́ pé àbẹ́ alákọ̀ọ́kọ́ onígbìlá sọ pàdánù bíi fi yàn fún yàn pé sẹ́nìkan náà ní kápá pé kò máa mú ẹni ẹlẹ́nìkan kò jù á <laughs> sí kó á tóbi fún ọ <laughs> kò lẹ́tọ̀ọ́ o anábì nìkan ló ní eléyìí anábì ní anábì yú awùlá bil mu'minin so anábì sallallahu alaihi wasallam wà níyù lànàbì jẹ́ fún gbogbo wa ẹ̀dìbà òní anábì lè fìyàn lọ́kọ ẹ̀dìbà òní so tẹ́ni tí ò bá sì tẹ́ni lọ́rùn ẹni òun náà lè sọ fún anábì pé kò wù ú ẹ̀dìbà òní ìgbà àrí hadith kan nínú àwọn sahabiyat tí ànábì ń pẹ̀tù sí obìnrin kan lọ́kàn pé à ń fẹ́ ni yìí wọ́n bèèrè ànábì pé ànábì sáfẹ́ ni ẹni báwọn ó ní sáfẹ́ ni ànábì ní kí sáfẹ́ wọ́n ní sọ òwú <laughs> ẹ̀wọ̀n kan rèé nítorí pé tó bá jáfẹ́ ni kò ní owó ìpé kò ànábì ní ànábì ọ̀pá tẹ òun ó sì ní òwú ànábì sì sọ wákàtí ẹni so eléyìí ànábì kọ́dà ṣéwù kan ò ní kápá rẹ̀ kọ́wá ló ń fi àwọn mòrí díhun ọmọ tó ní bàbá tó ní yá ẹ àbí àmírù kan kọ́wá ní ẹ òun làmírù kan kọ́wá máa fi àwọn ẹni ẹlẹ́ni lọ́kọ rárá o ọkọ bàbá wọn ní òfin wọn lọ́kọ àyàfi tí bàbá wọn bá fi lè hand over àwọn fẹ́nìkan ẹ òun náà lọ́pọ̀ ní àlùwàsí yìí o ẹni tó ń sàtọ̀kalẹ̀ fún pé tọ̀ bá ń fọmọ yìí lọ́kọ ẹ̀dìwà kọ́dà bí yorùbá fámìlì tó bá ti hand over rẹ̀ fi hàn pé ìlọ́kọ tó yìí ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn tó ẹlẹ́ẹ̀kejì náà béèrè òun ni pé ti Ali àti Umar ti pé ṣé kò sí kankan bí Ali ò ṣe ti sọ fún ọmọ yẹn tó gbà tọmọ yẹn tó jẹ́ pé ọmọ yẹn ò tí ì jẹ́ abilékọ báyìí pé tó bá ti lọ́kọ rí tẹ́lẹ̀ ni so eléyìí tó sáàzán á kọ́kọ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ètí bá rí sí ẹni tó ti lọ́kọ lọ́lọ́kọ kan bọ̀ sí rí tẹ́lẹ̀ so alágbájá mo fẹ́ lágbájá mo fẹ́ fi ó fún lágbájá o ètí bá rí so yóò irú eléyìí oníṣìí agbáyọ̀ndà àmọ́ tó bá jẹ́ pé albik tó yẹ kó ọmọ kékeré kọ́lá àbíkó tiẹ̀ jọ́mọ tí ò ti bàlágà àwa la mọ tó dáa fún òun ọmọ tó dáa ẹ̀dẹ̀ bá oníṣìí kò tí ì gbọ́n so irú eléyìí bàbá rẹ̀ ò nídìí kó tẹ̀ bàbá yẹn lè fi fún yà láìsọ fún ẹ̀dẹ̀ bá wọn a mo fi ọmú ẹni yóò so tó bá wà lóhùn tó bá lẹ́nu yóò wú ẹ̀dẹ̀ bá oníṣìí so fi lẹ́nu yóò so àmọ́ inú sẹ̀rí àìsílámù náà irú àwọn tó bá jẹ́ ọmọ kékeré báwọn tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé tí bàbá rẹ̀ bá fi kó gbọdọ̀ gbà ni tó bá padà wá bàlágà tán tó ti tó ṣe tó wá rí pé ẹni òun kò tẹ́wọ̀n lọ́rùn tó bá wọlé kọ́lẹ̀ ẹ̀dí báwọn nìkan so àmọ́ tí bàbá rẹ̀ bá fi fún yàn yóò ṣe ni yóò gbà tí bàbá rẹ̀ lẹ́nu so eléyìí náà ó tún máa pé irú ọmọ kékeré báwọn náà èèyàn lè fi fún yàn láì ṣe pé ó ti mà tẹ́lẹ̀ ó ti báwọn so bí ṣe máa ń tẹ̀ láàrin kò sí àbí àbí pẹ̀lú ọkọ kọ́lá kò sáyé bàbá ọkọ gan pé tọ̀ bàbá ọkọ dà ó dúró lẹ́gbẹ̀ẹ́ bíi àwọn ilé ọkọ dà ó dúró lẹ́gbẹ̀ẹ́ bíi ìpele yìí náà ẹ̀sìn báwọn tó àti kó lè dùn ní wallahu ta'ala a'lam na'am. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك